وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك فن الله الله سبحانه وتعالى أن يلعب باي كما ينبغي بجلال وجهه وعظيم سلطانه إجابة التصفية لون الله سبحانه وتعالى نينو تتوبيا تبقى أن فالله الله سبحانه وتعالى كما أثنى على نفسه فقبي الله الله سبحانه وتعالى سيني سينيراي a jẹ́rìí pé kò sí ẹnìkan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run Allah subhanahu wa ta'ala nìkan a sì jẹ́rìí pé annabi sallallahu alaihi wa alihi wa sallam ẹrúsìn ọlọ́run ba òjíṣẹ́ ọlọ́run ba ni àtọ́rọ àlékún kí ọlọ́run ba ní ọlọ́run ba kó bá annabi sallallahu alaihi wa alihi wa sallam àtàwọn aráalé àtàwọn sahaba àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tó fi ń jẹ́ òdodo jù nínú ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́run Allah subhanahu a sì jẹ́rìí pé léè tó fi ń lóore jù nínú lànà òun náà ni lànà nabi sallallahu alaihi wa alihi wasallam eléyìí tó wá fi ń burú jùlọ nínú àlámàrí òun náà ni àwọn tuntun tuntun táwọn èèyàn gbé wọnú ẹ̀sìn ọlọ́run Allah subhanahu wa ta'ala ba'da mudiyyi al-qurun al-mufaddala lẹ́yìn tí àwọn centuries mẹ́tẹ̀ẹ̀ta tí ọlọ́lá jùlọ tí wọ́n ti lọ gbogbo àwọn alámàrí tọ́tọ́tọ́tọ́ yìí òun wọ́n ń pè ní bídá àdádálẹ̀ gbogbo àdádálẹ̀ pátá òun ni wọ́n ń pè ní ànù ìdájọ́ rẹ̀ ní ànù gbogbo ànù sì ní inú náà ni ó ń gbéyàn lọ ní ìbámu sí hadithu anabi sallallahu alayhi wa alihi wa sallam tí gbogbo wa ti mọ̀ yẹn hadithu al-Irbad ibn Sariya hadithu al-Irbad ibn Sariya radiyallahu anhu kọ́lọ́mù bá alikẹ́lá kọ́ bá yọnu sí i akí gbogbo ẹ̀yàn ma yá wa nínú islam a wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh a ilé náà ni ìdánilẹ́kọ̀ọ́ tí ó máa ń wáyé ní dáru salafiya ilé tí a máa ń pè ní silsilatu tasjilati dari salafiya àwọn ọ̀rọ̀ tí ó ń tẹ̀lé wọn tó máa ń wá ní inú dáru salafiya ilé tó jẹ́ sí wípé ojú ni Daru Salafiyya yìí jẹ́ ní ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa kò kí ń ṣe àyèmọ̀ fún olóko wa pàápàá jùlọ àwa tí Ọlọ́run Allah subhanahu wa ta'ala bá kádàrá kí a máa tẹ̀lé àwọn ìdánilẹ́kọ̀ọ́ Daru Salafiyya yìí kò ní jẹ́ àjòjì létí wa wípé bí Daru Salafiyya bí a ṣe máa ń ṣe náà ni eléyìí báyìí nígbàtí a bá ti rí àwọn alámọ̀rí tí ó bùkátà kí a tan ìmọ́lẹ̀ sí kí a dẹ̀ ṣe tasfiya lórí àwọn alámọ̀rí náà kí a fọ ẹ̀sìn mọ́ kúrò níbi àwọn nǹkan tí àwọn èèyàn tí wọ́n fẹ́ máa fi kàn ní ìdọ̀tí so náà ni àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ni ó máa ń jáde eléyìí tí a ń gbé lọ ní inú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni ọ̀rọ̀ kan tí ó ń já ràyìnràyìn ní ìta lọ́wọ́ báyìí òun náà ni ọ̀rọ̀ ìdìgbò eléyìí tí ó ń wáyé ní orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló yẹ kó jẹ́ ojúṣe mùsùlùmí ibo ló yẹ kí mùsùlùmí tò sí níbi àlámàrí yìí irú pa ni mùsùlùmí lè kó gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà ní orí àlámàrí gẹ́gẹ́ bí mùsùlùmí ọmọ Nàìjíríà ní orí àlámàrí a ó jáde látọ̀dọ̀ ìkan nínú àwọn olùpèpè láwùjọ wa tí à ń sì ń fèsì lórí ẹ̀ wípé ìdìbò nǹkan tó tọ́ ni wípé àwọn olùmọ̀ tí wọn ò kí ń ṣe díẹ̀ ló ń kà wọ́n lọ síbi pé nǹkan yìí tó tọ́ ni pé kódà ibi táwọn olùmọ̀ pọ̀ dé lórí pé ó tọ́ ká dìbò wọ́n fẹ́ ó fẹ́ lè ó fẹ́ lè dépò ìjìmá ipò pé gbogbo àwọn olùmọ̀ lọ́pàá pọ̀ lórí ó fẹ́ lè débẹ̀ ẹni fi rìn lẹ́lẹ́ pé àwọn tó yapa náà àwọn olùmọ̀ wà ṣùgbọ́n wọ́n kéré ló ń kà mo ti ṣàlàyé gbogbo àwọn eléyìí sẹ́yìn mo ti ṣe ìtànmọ́lẹ̀ àti àwọn rùdúdù àìníyà àwọn ìdá ìsèpadà ilé tí ó wà ní ìbámu sí ìmà mo ti ṣe lórí àwọn àṣìṣe tí ó jáde látọ̀dọ̀ olùbánisọ̀rọ̀ yìí àti ìrújú tí ó rú olùbánisọ̀rọ̀ yìí lójú tí olùbánisọ̀rọ̀ yìí sì ń fán ìrújú yẹn káàkiri lọ́dọ̀ àwọn tí wọ́n ń gbàtànjẹ́ látara Uh, ọ̀rọ̀ olùbánisọ̀rọ̀ yìí kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ṣàtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa náà uh, ìníṣẹ̀ṣẹ̀ máa tún sọ pé èèyàn wọ́n sọ báyìí wọ́n sọ báyìí olùbánisọ̀rọ̀ yẹn sọ báyìí sọ báyìí tí a ti mà gbogbo àwọn ń tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ ilé ni ó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹrin lórí ọ̀rọ̀ yìí so máa rọ àwa ọmọ ìyá tí ó bá jẹ́ pé lílà kọ́kọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí àwa ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ lórí ọ̀rọ̀ yìí ká lọ wá àwọn títà ìtẹ̀yìn wá yẹn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti ọ̀rọ̀ tí ilẹ̀ sì ti fa mu ilé tó yẹ sí pé gbígbàgbọ́ bí tí gbígbọ́ gbogbo ẹ̀ pátá yóò fún wa ní àgbọ́yé tó kún kẹ́kẹ́ lórí àlámọ̀rí náà dáadáa tí yóò sì tan ìmọ́lẹ̀ tó pọ̀ sínú àgbọ́yé wa lórí àlámọ̀rí àti kòtọ́ ẹkí mùsùlùmí wà lórí ẹ̀ náà tí a ò bá gbàgbé ilé tí a yanjú gbẹ̀yìn òun náà ni ọ̀rọ̀ al'alamatul walid al-sheikh al-muhaddith al-albani rahimallahu ta'ala bàbá wa gba àfáàní olùmọ̀ nípa hadith annabi sallallahu alaihi wa sallam bàbá wa al-albani rahimallahu ta'ala ọ̀rọ̀ tí wọ́n sọ lórí ọ̀rọ̀ ìdìgbò yìí òun náà ni tí olùmọ̀ yìí sì sọ wípé bàbá wa al rahimallahu ta'ala in tí wọ́n sọ yìí wọn ò sọ míì mọ́ rẹ̀ pé àwọn tó bá sọ pé Sheikh Al-Albani ti ṣẹ́rí padà lórí fatuwa yìí pé wọ́n sì kú lórí fatuwa yìí wọ́n ti padà ṣe fatuwa míì tó yapa sí fatuwa táwọn mú dání táwọn sì ń lò yìí irú ẹni bẹ́ẹ̀ irọ́ ọlọ́pàá máwọn olùmọ̀ kì í sí Sheikh Al-Albani nìkan àti Sheikh Salih Sheikh Muhammad bin Salih Al-Uthaymin àti Sheikh bin Baz rahimahullah ta'ala pé àwọn tó bá sọ pé wọ́n ti padà lórí àwọn fatawa wọn pé irọ́ ni àwọn báyìí pa máwọn olùmọ̀ yìí ẹni sí fi ìpèníjà síta wípé ẹni kí àwọn tán bá sọ bẹ́ẹ̀ kan mú tí àwọn afá yìí bá ti ṣẹ́rí padà lórí àwọn fàtáwà yìí kan mú wá so ilé báyìí ló jẹ́ kí a rí wípé àfi kí a kí a fèsì lórí ọ̀rọ̀ yẹn láti lè gbé ìpèníjà yìí láti lè gbé kúrò àti láti lè dìde láti Ah, láti dájúkọ ìpèníjà yìí kí a sì mú nǹkan tí olùbánisọ̀rọ̀ yìí tí wọ́n béèrè lọ́wọ́ wa ká sì mú wá so kí ó lè bá hàn sí àwọn èèyàn wípé lótìtọ́ àwọn olùmọ̀ wọ́n kúrò lórí àwọn ọ̀rọ̀ yẹn ẹ rí pé ibi tí a dúró sí òun náà ni pé a parí ọ̀rọ̀ Sheikh Al-Albani rahimahullahu ta'ala lórí Ah, ipe wọ́n ti tàrọ́jà a sì múbi tí Sheikh al ti tàrọ́jà wa ní ìjòkó ẹlẹ́ẹ̀kẹta ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹta tí a ṣe gbẹ̀yìn so a ti mú wá fún gbogbo ẹnikẹ́ni tí ó bá ní bùkátà sí kí wọ́n padà síbẹ̀ so wọ́n ó rí tí ó fẹsẹ̀ múlẹ̀ tí yóò sì dúró gidigba síbẹ̀ wípé Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n padà kúrò lórí fatuwa yìí tí a sì fi ẹ̀rí múlẹ̀ lórí eléyìí a tún wá tẹ̀síwájú lónìí torí pé mo tún padà rí ọ̀rọ̀ Sheikh Al-Albani kan tí mo tún rí pé àwọn náà tún ń ṣe ìkúnlọ́wọ́ fún wípé àníṣẹ́ Sheikh Al-Albani wọ́n padà lórí ọ̀rọ̀ iṣẹ́ wọ́n padà ọ̀rọ̀ yẹn mo fẹ́ mo fẹ́ play rẹ̀ sétí gbọ́ wa so àwọn bí Sheikh Al-Albani léèrè ní orí ọ̀rọ̀ yìí náà ni Ah, wọ́n sì ṣe fatuwa tó yàtọ̀ sílé tán ti máa ń ṣe tẹ́lẹ̀ so mo fún tó ń fẹ́ mílì náà wá láti tún fún ọ̀rọ̀ mi lágbára láti tún fìdí ọ̀rọ̀ mi múlẹ̀ digbí ah, wípé Sheikh Al-Albani sẹ́ fatuwa tí àwọn olùbánisọ̀rọ̀ yìí ń gbé káàkiri tí wọ́n dẹ̀ ń gbàtànjẹ́ pẹ̀lú ẹ̀ ah, bàbá wa yìí kọ́lọ̀bà kọ́ bá wa ṣe ikú nísìnyí fún wọn kọ́lọ̀bà kọ́ bá fọ̀rọ̀ kẹ́ bàbá wa dáadáa yìí wọ́n ti kúrò lórí fatuwa yẹn pátápátá sùkọ́ bá dáa fáwọn tí wọ́n ń lo fatuwa yìí náà káwọn náà kúrò ńbẹ̀ káwọn náà kúrò ńbẹ̀ tó bá jẹ́ pé nítòótọ́ o fatuwa àwọn bàbá ilẹ̀ gbára lé o tí kìí ṣe pé ẹ̀kan ń fi àwọn bàbá yìí ṣe bojúbojú láti pèpè síbi tẹ́yìn fẹ́ pe àwọn èèyàn sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ wá rí àwọn bàbá yìí gẹ́gẹ́ bí nǹkan ìjà tó mú bérebére tẹ́ ẹ lè fi dáàbò bora yín àbí tí ẹ lè fi jà lórí ọ̀rọ̀ yìí tí ẹ gbé wọn síwájú tí ẹ wà á sá sẹ́yìn wọn tí ẹ fi wọn ṣe bójúbójú tí ìwà ti bẹ́ẹ̀ rò pé bí àwọn bàbá yìí ṣe padà náà ni kò bá lórí fẹ́yìn náà láti padà kò bá lórí púpọ̀ jù láti padà sóyé so kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó dákun kí ó sàmọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa naam màá play ọ̀rọ̀ bàbá náà sí etí gbọ́ wa inshallah karim láìpẹ́ jọjọ báyìí so tí n bá ti play rẹ̀ tán màá translate sí etígbọ̀ wa so a tún wa máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Sheikh Salih Al-Uthaymeen lónìí àti àwọn ọ̀rọ̀ míì tó ṣe ṣe kọ́ ṣáájú ẹ̀ ní àwọn ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ àǹfààní <clears throat> tí a ò ní sáláì mọ́ mẹ́nubà so ní orí ọ̀rọ̀ yìí lónìí inshallah karim naam tí a sì fẹ́ kí a gbàgbọ́ yìí rẹ̀ bí idhnillahi ta'ala so ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ Sheikh Al-Albani náà kí n dẹ̀ kí n dẹ̀ translate ọ̀rọ̀ tí kò pọ̀ púpọ̀ ni ọ̀rọ̀ tí kò pẹ́ púpọ̀ ni tó àti mo dẹ̀ fẹ́ kí a sàǹfààní pẹ̀lú ọ̀rọ̀ náà bí idhnillahi ta'ala náà bismillah ẹ gbọ́ ọ̀rọ̀ náà kí ẹ dẹ̀ fi ọkàn bá mi lọ bismillah. naam ẹ gbọ́ ọ̀rọ̀ náà láìpẹ́ yìí bismillah so. يقول فهو مشاركة بعض المسلمين الأمريكان في التصويت لانتخاب رئيس أمريكا. نعم àwọn oníbèrè ìbéèrè lọ́wọ́ Sheikh Al-Albani rahimahullahu ta'ala rí pé ìbéèrè orí fóònù ni wọ́n ní kí ni ìdájọ́ ìkópa àwọn mùsùlùmí ní Amẹ́ríkà lórí ìdìbò yan olórí Amẹ́ríkà so kí ni kí ni ìdájọ́ yìí kópa àwọn mùsùlùmí lórí eléyìí báyìí ẹ tuntun gbọ́ lẹ́ẹ̀kan sí bismillah. مستندين في ذلك إلى قاعدة أخذت الضررين متوهمين أن واحدا من هؤلاء so uh, wọ́n ní kí ni ìdájọ́ apá tí wọ́n jẹ́ ọmọ amẹ́ríkà àwọn apá kan mùsùlùmí tán wà lamẹ́ríkà níbi ìkópa níbi ìdìbò yan olórí amẹ́ríkà lẹ́ni tó jẹ́ sí pé in tí wọ́n gbára lé tí wọ́n fi fẹ́ dìbò òun náà ni ìpìlẹ̀ òfin àkọ́fù dọ̀rọ̀rọ̀ yìí àpé ká mú aburú tí ó kéré jù lọ láti fi ti aburú tí ó tóbi jù ká fi ti dànù eléyìí tí Sheikh al ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àsọkún padà kúrò lórí ẹ̀yìn tó yẹ sí pé òun náà sì ni àwọn tí wọ́n ń lo ọ̀rọ̀ Sheikh Al-Albani yìí òun náà ni wọ́n ń lò lẹ́rìí pé Sheikh Al-Albani wọ́n fi ìdí àkọ́fù dọ̀rọ̀ yìí wọ́n fi rinlẹ̀ wípé nígbà tó ti jẹ́ sí pé bó ṣe rí nìyẹn àmúlẹ̀ tó bá fúyẹ́ jù nù aburú náà ni bàtàwà mùsùlùmí bá wà nínú aburú méjì a ò rí kankan sá fún un méjèèjì so a fara má burú kékeré a fi ti ńlá ládànù so sheikh níbèrè wá bèrè wípé n tí wọ́n gbára lé òun náà ni kọ́ ìdá yẹn pé àkọ́fù yìí so ti yé so pé òun náà ni wọ́n gbára lé tán fi ní àwọn òdìbò so alẹ́ni tó yẹ pé wọ́n rò wípé ìkan nínú àwọn olùdíje tí wọ́n fẹ́ díje sí ipò ààrẹ ní ilẹ̀ Amẹ́ríkà yìí so pé aburú tiẹ̀ ó máa kéré ìnira rẹ̀ tí ó fi kàwọn mùsùlùmí àti Islam máa kéré gan so sáwọn lè dìbò fún eléyìí táwọn rí pé aburú rẹ̀ kéré ìnira rẹ̀ kéré lórí àwọn mùsùlùmí yẹn sáwọn lè dìbò fún láti fọwọ́ mú aburú kékeré láti fi ti aburú ńláńlá láti fi dí so nǹkan tán bèrè lọ́wọ́ Sheikh Al-Albani ẹ máa gbọ́ lọ. so ẹ gbọ́ ìbéèrè yẹn tán so bí translation rẹ ti lọ náà ni mo ti translate fún mo ti translate fún wa yẹn so Sheikh Al-Albani wá fẹ́ fèsì báyìí lórí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ rí pé kọ́ ìdá tí Sheikh Al-Albani lò eléyìí tí àwọn èèyàn yìí lọ mú tí nínú fatuwa alákọ̀ọ́kọ́ Sheikh Al-Albani ṣe tí mo padà kó ẹ̀rí wáyé wọ́n ti sàrọ́jà wọ́n ti sẹ́rí kúrò níbi fatuwa yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́kẹta yìí kọ́ ìdá yìí gẹ́gẹ́gẹ́gẹ́ ni àwọn yìí náà wá béèrè lórí ẹ̀ pé n táwọn yẹn fi ń sẹ̀rí ni ẹ̀sẹ̀ pínká táwọn ti ń pèpè láwùjọ wa yìí náà gẹ́gẹ́ bí ẹ̀rí láti wí tó káfi lọ dìbò gbogbo àwọn tó bá tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ yẹ́rì pé mo ka ọ̀rọ̀ Sheikh Albani yẹn tí wọ́n dẹ̀ mú kọ́ ìdáyẹn wá ní tòótọ́ láti fi sọ wípé lábẹ́ rẹ̀ làwọn fi sọ wípé ẹ̀tọ́ ni nígbà tá a bá bára nírú ipò yẹn káwa mùsùlùmí ká dìbò fẹ́ni tá a bá rí pé aburú rẹ̀ kéré sí ẹnì kejì tó ti yé so sheikh wa fẹ́ dáhùn ẹ jẹ́ kí n rọra rewind ẹ̀ díẹ̀ sí kẹgbọ́. al-kufru millatun wahida. sheikh sọ wípé ìgbà tí sheikh ọ̀dà wọn ni alkufru millatun wahida kufru ìlànà kan náà ni ìlànà kan náà ni kufru tó ti yé báyìí sìn so sheikh yìí ń dáhùn lórí ọ̀rọ̀ ìdìgbò ẹ máa gbọ́ alkufru millatun wahida naam ẹ máa wo. وربنا عز وجل يذكر هؤلاء المسلمين الذين يظنون أنهم يطبقون قاعدة أخف الضررين so wọ́n ní ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá wa ó ń rán àwọn mùsùlùmí yìí ó ń rán wọn létí àwọn tí wọ́n rò pé àwọn fẹ́ máa lo qaida akhafu darari ọlọ́wọ́ bá àlíkẹ́lá rán wọn létí ọlọ́wọ́ bá ọba tó ga jù kí lọ́wọ́ bá àlíkẹ́lá rán wọn létí ẹ lo qaida tẹ́rù pàwọn fẹ́ máa tẹ̀lé qaida akhafu ad-dararin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń ran wọn létí wọ́n wá fẹ́ sọ nǹkan tọ́lọ́run ọba àlekèrè ran wọn létí lé lórí bismillah. قال تعالى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم so ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹ̀rí tí wọ́n mú wá ni pé ọlọ́run ọba sọ pé àwọn yahood àti nasọ́rọ̀ wọn ò lè yọnu sí ọ láyéláyé ìrìn ànábì sallallahu alayhi àtàwọn ìjọ rẹ̀ wọn ò lè yọnu sí ọ hatta tattabi'a millatahum títí tó fi máa tẹ̀lé lánàá wọn ó dìgbà tó bá tó ń tẹ̀lé lánàá wọn ká tó yọnu sí ọ tó o bá yí tẹ̀lé lánàá wọn mọ́rù pọ̀ lè ṣe nǹkan kan tí ó yọ wọn nínú mọ́rù pọ̀ lè yọnu sí ọ wọn lè yọnu sí ọ láyé ni. naam Sheikh Al-Albani wa ń sọ̀rọ̀ lọ. Sheikh sọ pé táwọn ọba tí ó bá tiẹ̀ wọ́n ní tí yóò bá yí àwọn lẹ́nu àjẹ́sí pé ìyàlẹ́nu tí àwọn ó rí lórí ọ̀rọ̀ yìí ìyàlẹ́nu pátápátá ni tí ó ti bá ìsìn sọ pé ìyàlẹ́nu tí wọ́n lọ́wọ́ yà wọ́n lẹ́nu gidi gan so ó sì jẹ́ nǹkan tó ṣe àwọn lè mà ní mà pátápátá so ti yé kí nìkan náà so. الشباب الذين يركنون إلى مثل هذا الوهم كما جاء في سؤالك بارك الله فيك. So wọ́n ní òun náà ni àwọn apá kan nínú àwọn ọ̀dọ́ àwọn tó jẹ́ sí pé wọ́n ń gbára lé assumption tí o mú wáyìí lórí ọ̀rọ̀ àkọ́fùdọ̀rọ̀rọ̀ ìníyìí àwọn ọ̀dọ́ tí ń gbára lé àwọn kìíní yìí ó yà wọ́n lẹ́nu gidi gan so tí bá sìn so wọ́n ní kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó bá mi fàlùbáríkà sí ara ìwọ tí o ń wọ́n ń gbára lé irú assumption yìí irú àwọn irú àwọn àbámọ̀dá yìí irú àwọn èrò yìí irú àwọn èrò yìí pé àkọ́fù eh, dọ̀rọ̀rìn pé ta bá rí kèfèrí kan tí aburú tiẹ̀ kéré sí kèfèrí ẹlẹ́kejì lórí àwa mùsùlùmí àti lórí Islam so a dìbò fún irú kèfèrí yẹn lábẹ́ àkọ́fù dọ̀rọ̀rìn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń pèpè láwùjọ wa yìí náà ṣe ń lò ní ẹ̀rí so ṣe sọ pé ọ̀rọ̀ yìí ó yà wọ́n lẹ́nu púpọ̀ ẹ máa gbọ́ lọ. wọ́n ní tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà àti pé ọlọ́ọ̀bà Allah subhanahu ta'ala ń sọ wípé so wọ́n wá fẹ́ mú ọ̀yà wà lórí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí. wala tarkanu ila alladhina zalamu fatamassakumun nar.

wala tarkanu ila alladhina zalamu fatamassakumun nar so ẹ máa ẹ máa gbọ́ lọ. nar ad-dunya qabla nar al-akhirah. sheikh sọ pé iná ayé ní ọ̀kọ̀ọ̀kọ́ jó wọn ná síwájú náà ọjọ́ gbèdé alkiyama so yé so ẹ jẹ́ ká máa gbọ́ lọ. لذلك نحن نقول لا يجوز المشاركة في مثل هذه الانتخابات. wọ́n ní nítorí ẹ̀ ni a fi ń sọ yí pé kò tọ́ láti bá wọn kópa níbi irú àwọn ìdìgbò yìí kò tọ́ láti bá wọn kópa níbi irú àwọn ìdìgbò yẹn so sheikh ń tẹ̀síwájú. هذه مشاركة تعني موالاة عملية للكفار sheikh sọ pé nítorí pé ìkópa níbi irú ìdìgbò yẹn nǹkan tó túmọ̀ sí ni ìbá àwọn ìgbáralé àwọn kèfèrí ìbá àwọn kèfèrí ṣe ní ìbáṣe tiṣẹ́ ìṣe ìṣe ìṣe pẹ̀lú àwọn kèfèrí pẹ̀lú iṣẹ́ ni eléyìí báyìí túmọ̀ sí tá a bá ti ń bá wọn kópa ń bẹ̀ so ẹ máa gbọ́. wọ́n ní eléyìí báyìí sì ní nǹkan tí wọ́n ṣe léèwọ̀ ni pẹ̀lú nasul Qur'an wọ́n ṣe léèwọ̀ ìpè kéèyàn gbára lé àwọn kèfèrí àkéèyàn máa bá àwọn kèfèrí ṣe pẹ̀lú àwọn iṣẹ́ tó tí ó túmọ̀ sí pé àjíjọ ń ṣe papọ̀ ilé ìbáyọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pa mú wọn lọ́rẹ̀ẹ́ pé a mú wọn ní olólùfẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ṣe ní èwọ̀ pẹ̀lú nasul Qur'an ẹgbọ́n náà sùnà. ومن يتولهم منكم فإنه منهم so aya yana ni pé ọmọ yatawallahi minkum fa innahu minhum ẹni tí ó bá ń bá wọn kèfèrí ṣọ̀rẹ́ nínú yín ẹni tó bá mú àwọn kèfèrí ní aláránṣe nínú yín tó bá ràn wọ́n ṣe àbọ́ mú wọn náà láránṣe fún rárá rẹ̀ tó ti yé irú ẹni bẹ́ẹ̀ ti wà lára wọn nìyẹn so mo rò pé ẹ̀rí kọ́ídà yìí sìn pé Sheikh Al-Albani wọ́n bà kọ́ídà yẹn jẹ́ pátápátá so yí pé kálá fẹ́ gbára lé àkọ́fù dọ̀rọ̀ rí pé kèfèrí méjì náà ni so àwa wò pé kèfèrí yìí rè a rí pé aburú tí ó kéré lórí àwa mùsùlùmí àti lórí Islam ju kèfèrí ẹlẹ́ẹ̀kejì lọ so a jẹ́ sí pé kí a lọ dìbò fún kèfèrí eléyìí tí a rí pé aburú tiẹ̀ kéré àbábúrú yóò kéré lórí àwa mùsùlùmí yẹn ká lọ dìbò fún so yé so eléyìí báyìí rèé ó túmọ̀ sí pé a ń lo qaida khawfu darari nìyẹn ṣéfì ba ọ̀rọ̀ yẹn jẹ́ so eléyìí náà ni mo fẹ́ fi ṣe àfikún lórí tá a ti ń bábọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so yé so kálíbà pé Sheikh Al-Albani wọ́n kúrò pátápátá lórí kọ́ídà tí ẹ̀yin ń lò yìí náà lẹ́yìn eléyìí tí a fi di eléyìí báyìí múlẹ̀ tí ó sì dúró bẹ́ẹ̀ digbí nínú àwọn nǹkan tí a tún fi sàǹfààní fúnra wa lónìí ibadallah so òun náà ní síwájú kí a tún mú ọ̀rọ̀ sheikh sheikh ibn Uthaymin rahimallahu ta'ala ká tún mọ̀rọ̀ tí wọ́n náà wá ibi tí àwọn náà ti rahimallahu ta'ala wọ́n ní ọ̀rọ̀ àyàn ní kálọ̀ dìbò sheikh ti padà kúrò lórí fatuwa yìí àádẹ̀ mọ́ wá ibi tí wọ́n ti kó lórí fatuwa yẹn lónìí inshallah al na a síwájú yẹn mo fẹ́ kí gbogbo wa ká lọ mà àrí pé ṣe rí ìdìgbò hmm, ìṣe democracy ni o ṣe rí àwọn tí wọ́n fẹ́ máa ṣe yàtọ̀ láàrin ìdìgbò àti democracy ẹ́ àwọn yẹn wọ́n fẹ́ máa dá ìrújúlẹ̀ ni wọ́n dẹ̀ fẹ́ máa da ẹ̀sìn rú máwọn èèyàn lọ́wọ́ ni <clears throat> so wọ́n fẹ́ máa kó àwọn èèyàn sínú ìdààmú nínú ẹ̀sìn ni so kò síyàtọ̀ láàrin ìdìbò àti democracy kò síyàtọ̀ láàrin méjèèjì àkílódé òun náà ni wípé tí ẹ ò bá gbàgbé nínú ìdánilẹ́kọ̀ọ́ tí mo ti ṣe rí nígbàtí wọ́n ní kí wá sọ̀rọ̀ nípa democracy so mo ṣàlàyé ìran democracy mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ الديمقراطية الديمقراطية المباشرة أتي الديمقراطية النيابية أتي الديمقراطية شبه المباشرة متى تاني أنا ديموكراسي تنبي so ọ̀nà tí wọ́n ń gbà practice democracy ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ni ẹ̀ now mi ní lọ síbi àdìmọ̀kàràtọ́yà tùnúmọ̀bàṣẹ́rọ̀ nítorí pé irú yẹn wọn àti lò mọ́ láyé lónìí torí pé kò rọrùn so mo ti ṣàlàyé nínú ìdánilẹ́kọ̀ọ́ tí mo ti ṣàlàyé nípa democracy gangan yìí nípadà síbẹ̀ mọ́ wọn àti wọn àti lo àdemokratíyàtul mubashara wọn àti lo mọ́ demokratiya tí wọ́n lò láyé òde òní nísinsìnyí báyìí òun náà ni àdemokratíyàtu níyàbíyà àdemokratíyàtu àníyàbíyà kí wàá náà ń pè bẹ́ẹ̀ káàlì bá mọ̀ kí gbogbo ìwọ tó bá dìbò pátá ó democratic wọ́n jẹ́ kán tàn ọ́ wípé ìbò lásán ni wọ́n dì ìwọ sábà wọn ṣe democracy tó o bá ti lè dìbò o ti ṣe democracy tó o bá ti lè dìgbò báyìí o ti ṣe democracy má tan ara rẹ má sì jẹ́ kẹ́nìkan tàn ọ́ tó ti yé báyìí sìn gbogbo wọn náà náà máa pa burú ni democracy gbogbo wọn náà máa pe democracy ó Islam pátápátá wọn wá sí yàtọ̀ láàrin ìdìgbò àti democracy pé ẹ ṣe bí ìwọ kan lọ dìgbò láti yan olórí ni tó o bá ti lè dìgbò o ti ṣe democracy nìyẹn kí ló dé nítorí pé democracy rèé láì sí apá ń bẹ́ẹ̀ so ibà ìsìn kódà lọ́dọ̀ àwọn tí wọ́n ní democracy gan ìgbà tán pè ní government of the people by the people and for the people ìjọba àwọn èèyàn ni tó yẹ sí pé àwọn èèyàn náà ni ó máa ṣe ìjọba léra wọn lórí àwọn ni ó sì máa ṣòfin léra wọn lórí for the people wọn ó dẹ̀ máa ṣe fún àwọn èèyàn ẹgbẹ́ wọn náà ni so wọ́n gbà yí pé sovereignty ó belong to àwọn èèyàn àwọn èèyàn ni wọ́n ní kápá àwọn náà sì lágbára jùlọ àsíyádà àwọn èèyàn ni wọ́n ní ló jẹ́ báyìí kò sí nǹkan tó kàn wá pẹ̀lú òfin ọlọ́run Allah subhanahu wa ta'ala àti ẹ̀fẹ́ gbọ́ àti ẹ̀fẹ́ lò òfin táwa bá fúnra wa bá gbé kalẹ̀ so àwọn èèyàn ní ó máa jẹ́ al-musharri'un àwọn ní ó máa jẹ́ asòfin gbogbo àwọn àfa àlọ́panupọ̀ wípé ká pe ẹnìkan ní musharri'u àbí kẹ́nìkan pe ẹ̀ ní musharri'u àbí ká sọ pé òun ló ní ilẹ̀ òun ló ní ráìtì kásòfin so anabi sallallahu alaihi wasallam gan kò ń ṣe musharri'u bal huwa naqilun anabi sallallahu alaihi wasallam ó ń gba òfin wá látọ̀dọ̀ ọlọ́run allah subhanahu ni kò kí ń ṣe asòfin so yí báyìí sìn so anabi sallallahu alaihi wasallam kò bá ọlọ́run ọba kópa kò sì kẹgbẹ́ pẹ̀lú ọlọ́run ọba allah subhanahu wa ta'ala níbi òfin ṣíṣe so anabi sallallahu agba òfin wá látọ̀dọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ni anabi. Now báwo lẹ́ni kó sì wá pẹ̀rẹ̀ ní musharri'u asòfin àbáwọn al-musharri'un àwọn asòfin so nítorí pé democracy ó ní àwọn tí wọ́n ń pè ní àwọn asòfin tó ṣe báyìí sìn so náà fi pé wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin tó ti yé náà so àwọn èèyàn ní ọmọ asòfin lera wọn lórí ìní pẹ́ lórí yẹn náà kí ó lè yé wa ni mo fi ń ṣàlàyé ẹ̀ ṣẹwárí pẹ̀lú nǹkan yìí hukmu sha'bi nafsahu bi nafsihi government of the people for the people by the people kúfúrú ni kò sí nǹkan tó ń jẹ kò sí nǹkan kò ṣírkì ni tó ti báyìí sìn so ká yọ ìdájọ́ kú lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ká gbé ìdájọ́ kú lọ́dọ̀ Ọlọ́run bá ká gbé sọ́dọ̀ àwọn ọmọdé ni pé àwọn náà lẹ́tọ̀ọ́ láti máa ṣòfin lera wọn ó ti bá ń sèṣin wọn dẹ̀ ní kùnlá lórí òfin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala so wá rí ìwọ tó bá ti lè bá wọn kópa nínú democracy ìwọ náà ti bá wọn ó ti bá wọn dá sí ni tó bá ti lè kópa níbi ìdìbò ìwọ náà ti bá wọn ṣe òfin nìyẹn kí ló fà á ṣẹ́rí àdèmọ́kìrátíyàtò nìyàbíyà democracy eléyìí tó representative tí àwọn kan ọlọ́mọ bá tí ọlọ́mọ sojú yín ṣẹ́rí ìyẹn nǹkan tó ń pè bẹ́ẹ̀ àwọn olùmọ̀ sọ pé eléyìí yumarisu sha'bu fiha alhukma awi sultata an tariqi wasitin yusnadu ilayhi mumarasatu sultati fi ha ni kaffati majallatiha niyabatan anhu والشعب لا يمارس الحكم في هذه الصورة إلا مرة واحدة إلا مرة واحدة وهي المرة التي يختار أو ينتخب فيها نوابه الذين ينوبون عنه في ممارسة السلطة بعد اختيارهم وهذا الوسيط هو آه، وهذا الوسيط هو هو الهيئة النيابية أو ما يعرف بالبرلمان. إن ń pè ní àdèmọ̀kìrátíyàtò níyàbíyà òun náà ni ademokiratiyato niyabiya ìrúran democracy tó jẹ́ sí wípé yumarisu ṣáàbù fi alhukma ìrúran democracy tó jẹ́ sí pé àwọn máa lu àwọn náà ni wọ́n máa ṣe ìdájọ́ awi sultọ àwọn náà ni wọ́n máa dájọ́ wọ́n máa mú òfin wá àǹtọ̀rí tí wà sí òtún ṣùgbọ́n kìí ṣe gbogbo wọn náà ni wọ́n jọ máa ṣe lẹ́ẹ̀kan náà wọ́n máa ṣe nǹkan yìí àǹtọ̀rí tí wà sí òtún ní abala wípé wọ́n ní Alagata, tó yẹ sí pé àwọn ni wọ́n yàn láti lọ máa ṣòfin yusnadu ilayhi mamarasatu sulta fi kaafati majallatiha àwọn ni wọ́n gbé agbára ká lọ máa ṣe òfin àwọn ni wọ́n gbélé lọ́wọ́ fi kaafati majallatiha ní gbogbo ọ̀nà ibi tí democracy ti ó pín sí niyabatan anhu pípé ká lọ àwọn so pé láti lè sòfin wà ṣáàbù la yumarisul hukma fi hadhihi sura illa marratan wahida ṣe rí àwọn ọmọ ìlú tá a sọ pé àwọn ẹni wọ́n ń sòfin yìí wọn ò ní partake wọn ò ní kópa níbi ìmọ̀ sòfin ju ẹ̀ẹ̀kan péré lọ níbi àwòrán rú democracy tá à ń sọ ìtàn lù lọ́wọ́lọ́wọ́ ìtàn fi ń darí wa lórí gbogbo ọmọ ìlú pátá làwọn náà ń kópa níbi wípé àwọn náà ń sòfin torí pé government of the people for the people by the people ni gbogbo democracy gbà wípé gbogbo ọmọ ìlú pátápátá àwa la ń ṣòfin lera wa lórí now títí àdìmọ̀kìràtúyà tó ń bá ṣe rọ̀ ni pé nígbà tó bá fẹ́ ṣòfin yẹn wọ́n pe gbogbo ọmọ ìlú jọ pátá gbogbo wọn pe wámú wọ́n wá ṣòfin yẹn ní ẹ̀kan náà òfin yẹn bó ṣe ṣe ni pé wọ́n mọ̀ dábàá wọ́n mọ̀ múrò yìí wá so tí àwọn èèyàn bá ṣe ń náwó bá ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ ni ó ṣe máa fòfin yẹn nílẹ̀ àbí ká máa takòfin yẹn so tán bá rí pé àwọn tọ́pọ̀ ni wọ́n náwó wọ́n fòfin yan nílẹ̀ tó bá rí pé àwọn tọ́pọ̀ ni wọ́n náwó takò wọ́n gbófin yẹn jáde wọ́n wá sí gbogbo òfin tó bá fẹ́ ṣe báyẹn pẹ̀lú pé gbogbo ọmọ ìlú pátápátá ni ó kójọ síbẹ̀ so tán bá tilẹ̀ parí ẹ̀ wọ́n ti sọ́dọ̀ òfin nìyẹn gbogbo gbogbo alájọ sòfin lera wa lórí o ẹnìkan gbọ́dọ̀ sọ wípé òfin yìí kò kò mú un àbí kò dán yẹn lórí gbogbo alájọ ṣe ń gbà bẹ́ẹ̀ ṣe nígbà tí yìí ò rọrùn gbogbo àwọn ìlànà yìí pé eléyìí nira gan pé a fẹ́ ṣòfin ká pé gbogbo ọmọ nàìjíríà jọ pàtàkì gbogbo wọn kan péjọ sórí ìjókòó kan wá ṣòfin kan àbí kan takò àbí kan yọ òfin kan kúrò ó nira gan ìgbà yẹn náà padà lọ síbi àdèmọkàràtóyàtú àníyàbíyà so ní àwọn onítun àwọn tí wọ́n gbé ètò democracy wa náà padà wò pé eléyìí nira púpọ̀ ẹ jẹ́ ká ṣe wípé bá máa ṣe ni wípé ẹ̀ẹ̀kan péré náà ni gbogbo àwọn ọmọ ìlú wọn máa pàtẹ́kì níbi ìṣòfin àwọn náà wọn máa ẹ̀ẹ̀kan wọn máa ní wọn máa máa alḥukm fi hadhihi sura ẹ̀ka péré ni so ìgbà wo ni wàhíyà almaratu lẹ́tì yakhtaru aw yantakhibu fiha nuwabahu òun náà nígbà tá bá ń dìgbò ìgbà tá bá ń dìgbò yẹn ẹ̀ka péré náà ó sì máa dìgbò tá bá fẹ́ dìgbò eléyìí tán di báyìí nísìnyí ẹ̀ka péré ni tó bá tún di tàwọn ẹ̀yìn ti tàwọn tọ̀hún náà wọ́n tún dì í lẹ́ẹ̀ka péré tó bá ti lè dì í àwọn tọ̀hún wọ́n máa wá lọ ṣe òfin lọ ti mọ̀ yí pé agbogbo wa náà lájọ fọwọ́ sí pé ẹ lọ máa ṣe kí ni o ẹ lọ máa ṣòfin lé wa lórí gbogbo òfin tẹ bá dẹ̀ ṣe àwa náà láyìn ẹ̀yìn lágbé yín lọ́bẹ̀ pé ẹ lọ máa ṣojú wa so tí bá ń nítorí pé kò rọrùn fún gbogbo wa ká jòkó lẹ́ẹ̀kan náà ká máa ṣòfin gbogbo gbà so ẹ̀yìn yìí rèé àti ní atrust yín èèyàn wa náà ní aṣojú wa náà ní ẹ lọ máa ṣojú wa ń bẹ̀ ẹ lọ máa ṣòfin lé wa lórí gbogbo òfin tẹ bá ṣe lé wa lórí ayọ́nu sí ó sì wà binding lórí wa ó ní dìgbò tó ń dì lónìí tó bá mà níwọ̀ tó bá ń dìgbò ìtumọ̀ ìgbò tó ń dì nìyẹn o tó ti yé so ìgbà yẹn ni ẹ̀yin náà ń kópa níbi ìṣòfin tó yàtọ̀ fófin ọlọ́run Allah subhanahu wa ta'ala haythu yantakhibu fiha nuwabahu الذين ينوبون عنه في ممارسة السلطة بعد اختيارهم وهذا الوسيط هو هو الهيئة النيابية ṣẹ̀rí àwọn alàgàtà tí a lè yàn yẹn òun náà ń pè ní al-hay'atu tí ń sojú àwọn èèyàn nílé ìgbìmọ̀ asòfin pé àwa láyàn yìí ìyẹn wa ní ẹlọ́mọ sòfin lé wa lórí a sì yọnu sófin yìí tí ẹ bá ṣe lé wa lórí so yé àwọn máa yọ ọ̀rọ̀ fún bil barlaman àwọn náà là ń pè ní parliament àwọn là ń pè ní kíni o parliament so ọmọ ìyá mi tó ń dìgbò àbọ̀ ọmọ ìyá mi tó fẹ́ dìgbò àbọ̀ ọmọ ìyá mi tó ti dìgbò tán mọ̀ wípé <laughs> wọ́n ti tàn ọ́ tíwọ náà tó yẹ pé o ti wọnú wípé ìwọ náà ti sí òfin tó yàtọ̀ fófin Allah subhanahu wa ta'ala ó lọ sí àtàǹpàkò rẹ báyìí àbí ìka èyí ìka tó kúrú jùlọ ìka àfábẹ̀lá rẹ àbí ìkéyìí ìka tó bá lò tó ṣe báyìí sìn torí pé wọn àti wọn ti sọ wípé àtàǹpàkò nìkan ò ṣe kíní mọ́ nìsín kódà téèyàn bá fẹ́ látàǹpàkò sìn ó lè padà bọ́ sójú ààyè ẹgbẹ́ tí ò fẹ́ dìbò fún yóò mú ẹgbẹ́ kan nínú ẹgbẹ́ tó fẹ́ dìbò fún àtẹ̀gbẹ́ kan nínú ẹgbẹ́ tó fẹ́ dìbò fún ìbò yẹn wọn nígbà wọlé wọn kàn sùn ẹni so nítorí àwọn ti ní ká máa làwọn nǹkan míì tí kò ní tí ò ní rí bẹ́ẹ̀ so nítorí ẹ̀ tá a bá ń sọ pátápàkò ẹlòmíì lè lo àpàtàpàkò tó bá máa lò ẹlòmíì lè lo àwọn nǹkan míì náà tí ó fi jẹ́ sí pé yọ́ bọ̀ sójú ẹgbẹ́ tó fẹ́ dìbò fún tó bá ti lè tẹ̀ka mọ̀ wípé ìwọ náà ti bá wọn kópa níbi ìṣòfin tó yàtọ̀ fófin ọlọ́run Allah subhanahu wa ta'ala nítorí pé àdèmọ̀kàràfíyàtú àníyàbíyà ni wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí so ẹ̀ka péré sì ni gbogbo ọmọ ìlú kópa níbi pé ìṣòfin yẹn òun náà nígbà tẹ́ ẹ̀ bá yan àwọn tí ó lọ sójú yín pé àwọn yìí la yọ́nú sí pé ẹ lọ́ máa ṣòfin lé wa lórí wàláhì ní tí ó wà lábẹ́ àdèmọ̀kìràtíyàtò nìyàbíyà ni ẹ̀mẹ́jì kan tàn ẹ́ pé ọ̀tọ̀ ní dìgbò ọ̀tọ̀ ní kíní kan wọ́n kàn fẹ́ kórí burúkú báwọn èèyàn ni wọ́n fẹ́ báàlì kìyàmọ̀ yín jẹ́ ni tí ó ti yé báyìí sìn so nǹkan tá ń pè ní àdèmọ̀kìràtíyàtò nìyàbíyà nìyẹn tí ó ti yé so ọlọ́run Allah subhanahu wa ta'ala yóò dákun yóò yọ ẹnì kọ̀ọ̀kan wa kúrò níbi àjàgà tí àwọn èèyàn kó wa sí yìí Ah, so àwọn tí ó yẹ ká nífọ̀kànbalẹ̀ lé lórí tó jẹ́ sí pé ó yẹ ká gba ẹ̀sìn látọ̀dọ̀ wọn so àwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí máa da ẹ̀sìn rú fáwọn èèyàn yìí tó ṣe bá ní sájú bẹ̀rẹ̀ sí máa pèpè lọ síbi ìfẹ́nú yìí so abẹ́lọ́mà Allah subhanahu wa ta'ala kó dákun kó bá wa ṣàánú wọn kó ṣàánú àwa náà kó sì ṣàánú àwọn tí wọ́n ń gba ẹ̀sìn lọ́dọ̀ wọn náà so àwọn tó jẹ́ sí pé hizbiyya ń bẹ lára wọn so ẹgbẹ́ ń bẹ pẹ̀lú wọn wípé ṣe lágbájá ló sọ̀rọ̀ anybody ò gbọ́dọ̀ sọ̀rọ̀ lé mọ́ kò sí lágbájá lọ́wọ́ wà ní pòsíṣà àti mọ correct lágbájá àwọn ọ̀rọ̀ burúkú tó ti bá ń sìn so ilé ìbáyìí rè ọ̀rọ̀ tí ò dáa ni <clears throat> so mo ràn wọn ìyá mi alápọ̀nlé kí wọ́n má bá wọn sí nínú irú ìròrí burúkú yìí tó ti bá ń sìn so kí wọ́n jẹ́ni tí wọn ò ní dé mọ́ agolo kí wọ́n jẹ́ni tí wọn ò ní sọ sápò tó ṣe báyìí tó yẹ pé òdodo ni wọ́n mọ̀ wá gbogbo bí tó dòdò bá ti jáde so eléyìí báyìí mo mọ̀mọ́ mo wá kí á lè bá a mọ nǹkan tí àwọn èèyàn tí wọ́n ń tara bọ̀ láwùjọ wa lónìí ní tí màá tún fi kún ni pé sọmọ yìí pé ìwọ tó bá ti lọ tẹ̀ka sọmọ pé o ti sì jẹ́rìí o ti tẹ́síkíyà o dẹ̀ ti ṣàhádà fún ẹni tí o tẹ̀ka fún nìyẹn so o mọ nǹkan tó ń ṣe o mọ ìyẹn ni pé ìyẹn pé mò ń bú ọ pé o mọ nǹkan tó ń ṣe ìyẹn ni pé o mọ o o gbàgbọ́ yé ìtumọ̀ nǹkan tó ń ṣe ọmọ yìí pé òun jẹ́rìí lé ẹni yẹn lórí nìyẹn pé mo jẹ́rìí pé ẹni yìí o yóò lọ sojú wa dáadáa yóò sì lo kìtàbù àti súnà lé wa lórí yóò sì bá wa tún ẹ̀sìn wa ṣe yóò dì bá wa fi tàwíìdì rinlẹ̀ àbí ṣe àbí ṣe ń tọ́ ń sọ nìyẹn sọ fún mi wípé ọlọ́dìbò fún òkè sọ fún mi nísìpẹ́ ẹni tó ọlọ́dìbò fún ẹni tí ó lo ṣẹ̀ríà tó bá débẹ̀ ni sọ fún mi bẹ́ẹ̀ sọ fún mi pé ẹni tó ọlọ́dìbò fún sìn ẹni tí ó ṣírkù tó débẹ̀ ni ẹni tí ó tí ó lọ fi tàwíìdì ló dìbò fún sọ fún mi bẹ́ẹ̀ ìwọ náà máa pe tí èsì ó máa pé ẹntọ́lọ́dìbò fún èsì bẹ́ẹ̀ ó sì lọ tẹ́ka rẹ̀ ṣahadatu zuru ló ń ṣe yìí jẹ́rìí èké ló ń ṣe yìí anabi sallallahu alaihi wasallam pọ́njú sí kìíní yìí nígbà tí anabi sallallahu alaihi wasallam sọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi ìgbà tó débi ṣahadatu zuru wa kana muttaki'an fajalasa anábì ní alá wa ṣahadatu zur anábì ní àti anábì ní ẹtẹ́ tí yín kẹ́ gbọ́ àti ìjẹ́rìí èké náà ẹ mẹ́ta la anábì wí níbi tí ìjẹ́rìí èké lágbára dé so ìwọ́tọ̀ lọ tẹ̀ka ìjẹ́rìí èké lọ́lọ́ jẹ́rìí yẹn o mọ̀ ní pọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala ó bí ọ lè rẹ́jọ̀ gbéra kìyàmà ìjẹ́rìí rẹ̀ tọ́ jẹ́rìí yẹn ọlọ́run bó bí so ọlọ́run bá àlékẹ́ ló bí ó lè lọ́jọ́ gbèdà kìyàmà tó ọlọ́run bá àlékẹ́ lápá ó láṣẹ kó jẹni tí ó dùn déédéé ní ìjẹ́rìí fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala so wọ́n ń jẹ́rìí yẹn fún ọlọ́run bá pẹ̀lú so ọlọ́run bá yóò sànà wa ẹ jẹ́ kí n máa bá àlàyé mi lọ mo tún mú eléyìí báyìí wá kó lè jẹ́ àlékún so ibi báyìí lẹ́yìn eléyìí báyìí máa wá lọ síbi ọ̀rọ̀ Sheikh alàlámà alwalid muhammad bin salih al-uthaymin rahimallahu ta'ala tí wọ́n tún fi ń kó ìṣìnà bá àwọn ọmọ ẹ̀yà so ọ̀rọ̀ yìí náà rí àwọn náà tún fi ń wọ́n tún fi ń dá ìrújúlẹ̀ fáwọn èèyàn pé ṣe bí sheikh ibn uthaymin rahimallahu ta'ala náà sọ pé èèyàn lè dìbò bó láti rí ọ̀rọ̀ tí wọ́n ń lò yìí ẹ jẹ́ kọ́kọ́ so lẹ́yìn rẹ̀ kí n ṣiṣẹ́ wá ka ibi tí sheikh ti tán تيابالو لقاء لقاء الباب المفتوح لقاء الباب المفتوح لقاء الباب المفتوح تابالو ونو تيراي <clears throat> هاري يورو آه، الشيخ ابن عثيمين الشيخ الوالد العلامة الفقيه ابن عثيمين رحمه الله تعالى آبان آه، به كين وابيري لوان واني حكم الانتخابات العامة والقبلية في الكويت إذا جو إدبو بو بو إلو àti ìdìgbò àwọn ìlú kéréje kéréje ìlú kọ̀ọ̀kan nílùú Kuwait sẹ́yìn pé ìdìgbò eléyìí tó pa gbogbo òlú pọ̀ tá a fi yan olórí gbogbo òlú ń àti gbogbo tó jẹ́ pé a fi yan olórí agbègbè kọ̀ọ̀kan ó ṣe báyìí ṣe ó so eléyìí tá a fi yan president ní ìdìgbò al-intikhabatul nìyẹn òun la fi yan president òun láti fi yan àwọn ilé ìgbìmọ̀ asòfin àgbà ó yé bírò wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nam eléyìí tá fi wá yan àwọn governors àtàwọn ilé ìgbìmọ̀ asòfin kéékèèké òun ni al-intikhobatu al-qabaliya so wọ́n á béèrè kí ìdájọ́ ìdìgbò méjèèjì ní ilẹ̀ Kuwait wọ́n ní ma hukmu al-intikhobati al-mawjuda ma hukmu al-intikhobati al-mawjudati fil Kuwait wọ́n ní kí ìdájọ́ ìdìgbò tí ó ń ṣẹlẹ̀ ní Kuwait علما بأن أغلب من دخلها من الإسلاميين ورجال الدعوة فتنوا في دينهم وني ní أدلما. ك take into consideration fún ìdáhùn yín lórí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n wọnú ìdìgbò yìí nínú àwọn mùsùlùmí àti àwọn rìjálù dáẹ̀wà mínẹ́lù islami yìí wà rìjálù dáẹ̀wà àti àwọn tí wọ́n jẹ́ àwọn olùpèpè kí wọ́n wọnú ìdìgbò yìí fútinú fi ìdí nìyí wọ́n wọnú ẹ̀ fìtínà bá wọn nínú ẹ̀sìn wọn o àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tán láwọn lọ́bẹ̀ àwọn lọ tún bẹ̀ àwọn tí wọ́n ń pèpè tán ní táwọn bá débẹ̀ àwọn lọ pèpè sí dáadáa àwọn lọ takaburú bẹ́ẹ̀ àwọn lọ máa àwọn lọ máa tán fi ń tàn yín jẹ yẹn fútinú fi ìdí nìyí fìtínà bá wọn níbi ẹ̀sìn wọ́n fi fìtínà kàn wọ́n níbi ẹ̀sìn wọn. wàá ìdọ̀n wọ́n ní bákan náà máa hukmul intikhabatil far'iyya al-qabaliyya ما حكم الانتخابات الفرعية القبلية الموجودة فيها يا شيخ wọ́n ní bákan náà kí ni ìdájọ́ ìdìbò àwọn ẹ̀túntún tó jẹ́ ti ìlú ìlú eléyìí tí ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Kuwait ìrẹ̀ sheikh sheikh sọ pé ana ara anna al-intikhabati wajibatun èyí ni etí wọ́n máa ń nà sí eléyìí báyìí ni ara wọn ó bù máa sọ sí pé ẹ̀hẹ́ tẹ́tí rí báyìí sìn so àwọn afá yẹn ìgbàgbà irú àwọn afá tí wá tán máa ń kàrí wọ́n ní àrọ̀ anil intikhobati wajibatun sheikh ní àwọn rí wípé ìdìgbò ọ̀ràn yẹn ni kí yẹn dìgbò ọ̀ràn yẹn ni yajibu an nu'ina man nara anna fi khayra ó jọ ọ̀ràn yẹn lé lórí ká ìrànlọ́wọ́ fún ẹni tá a bá rí wípé orí ń bẹ lára rẹ̀ li'annahu idha taqa'asa alul ta ẹni tí ó jẹ́ olóore bá mẹ́rin sẹ́yìn àwọn tí wọ́n jẹ́ ẹni re tán bá mẹ́rin sẹ́yìn àwọn wo ni ó padà gbapò wọn àwọn wo ni ó gba ipò wọn àwọn wo ni ó bọ̀ sípò wọn ahlùsọ́r ṣéèkì ní àwọn aláburú ni gbogbo àwọn àlámà awin nasu salbiyun alladhina laysa indahum la khairun wala sharrun àbáwọn èèyàn tó jẹ́ sí pé kò tiẹ̀ sóore lára wọn kò sí aburú kankan lára wọn àwọn èèyàn lásán àwọn ordinary èèyàn tó yẹ sí pé kò sóore lára wọn kò sábúrú lára wọn àti báyìí kú lè náà ìkìn àwọn tó yẹ sí pé gbogbo ibikíbi tí wọ́n bá pè wọ́n lọ náà ni wọ́n lọ àwọn tí wọ́n ní bí àárín àwọn tí ò ti ẹ̀dá kankan mọ̀ kò sẹ́sìn lára wọn kò sí kankan kò jẹ́ sí irú àwọn yẹn ní padà gbapò wọn. falabudda an nakhtaro falabudda an nakhtaro man ṣéèkì ní ọ̀ràn yẹn ni káyàn ẹni tá a bá rí pọ́ jẹ́ ẹni rí فإذا قال قائل شيخ سكوتي أن كبابا صويبي اخترنا واحدا لكن أغلب المجلس على خلاف ذلك àwọn yẹn nìkan ẹni ká yẹn yẹn sìn ayẹn nìkan tó jẹ́ nire ṣùgbọ́n gbà tí ó dé ilé ìgbìmọ̀ asòfin yìí ọ̀pọ̀lọpọ̀ nú àwọn tí wọ́n jẹ wà nínú ìgbìmọ̀ asòfin yìí àwọn yìí sẹ́ nire pò ní kí lòun nìkan fẹ́ iṣẹ́ wo lòun nìkan fẹ́ rí láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn aláburú tó wà láàrin wọn wọn lẹ́lòmíì lè sọ irú ẹ̀ nakul wọ́n ni a sọ yí pé labas ní ò burú hadal wahid idha ja'ala Allahu fihi baraka ẹni rí ẹyọ kan yìí tọ́nà bá rí kílábà fà àlùbáríkà sí ìgbìyànjú ẹ̀ tọ́nà bá rí kílábà fà àlùbáríkà sí lára wa alqa kalimatal haqq fi hadal majlis tó wá bẹ̀rẹ̀ sí máa ju ọ̀rọ̀ òdodo kalẹ̀ nínú majlisu yẹn sayakunu laha ta'thirun wala buddi sayakunu laha ọ̀ràn yẹn ni kò síyè méjì ń bẹ̀ yìí pé tí bá ti ń sọ òdodo láàrin wọn bóyá kọjá pé òun nìkan náà lẹ́ni rẹ̀ tó wà ń bẹ̀ òdodo yẹn ọmọ nílapa wọ́n ní láàkì yun kí suna àsìkò máa lọ sheikh sọ pé àmọ́ nǹkan tó kó ayẹ bá wa in tó kó àìpé bá wa ó ní pé a ní òdodo pẹ̀lú ọlọ́run Allah subhanahu wa ta'ala a dúó dédé pẹ̀lú ọlọ́run ni na àtẹ́mìdù alal umuri al-madiyyati al ń tá a gbára lé ń tá a máa ń gbára lé kété pé a trust ọlọ́run ọba a dúró dédé pẹ̀lú ọlọ́run a gbà yí pé ọlọ́run lè ṣe nǹkan a gbà yí pé tí èèyàn kan bá dúró dédé ọlọ́run ọba àlékírá lè fà àlùbáríkà sí èèyàn yẹn tí ó sì lapa dáadáa láwùjọ. so wọ́n ní náà ala alá alùmórì màdíyà ti hìsíyà nǹkan tá a máa ń gbára lé ní tó máa ń kàn wá lójú nǹkan tá a máa ń gbára lé náà ni alùmórù almàdíyà so alùmórù almàdíyà alhisiya àwọn alámọ̀rí àyìn eléyìí tá à ń fojú rí tó jẹ́ títí máa dà tí èsè ọ̀rọ̀ ìgbàgbọ́ tí èsọ àwọn nǹkan tá à ń fojú rí pé àtàbá ṣe báyìí apọ̀ àṣekínní kan akéré àṣe so tàbá tàbá fele kún eléyìí tàbá ṣe ẹtí ọ̀nà sáà wọ́n ní nǹkan tá à máa ń gbára lé jùlọ nìyẹn. wàlá ń zuru ìlà kalimati Allahi azza wa wàlá nanzuru ila kalimati Allahi azza wa jalla a ò kí ń wòye sí ọ̀rọ̀ ọlọ́run ọba ọba tí ọba bí ọba alágbára ọba tó gbangban madha taqulu fi musa alayhi salam kí lẹ fẹ́ sọ nípa musa kí àlàáfíà lọ́ba kọ́ ọba indama talaba minhu fir'aun maw'idan liya'tiya bisahrati kullihim ìgbà tí anabi ìgbà tí fir'aun tó ní àdéhùn pẹ̀lú ẹ̀ yí pé àwọn ó sáàyè kan tí tó ń wó dẹ̀ kó àwọn gbogbo àwọn òpìdán wá kí wọ́n kojú ànábì Musa láàyè yẹn wa'adahu Musa duha yawma mazina, ànábì Musa bá sàdéhùn wípé jẹ́ mú duha ìyálẹ̀ ta ọjọ́ zina ọjọ́ ọdún táwọn èèyàn máa ń kójọ papọ̀ tí wọ́n wá ṣọ̀ṣọ́ ọjọ́ yẹn ni kò mú jámú yawmu zina wà yawmu al-eid sheikh sọ pé yawmu zina yẹn ni ọjọ́ eid li'anna an-nasa yatazayyanuna yawma al-eid torí pé àwọn èèyàn máa ń ṣọ̀ṣọ́ wọ́n mú wọ́n bàtà tó dáa wọ́n múra tó dáa fi rabi'ati an-nahar ní ìyálẹ̀ta wa laysa fil layl kọ́ máa jẹ́ lálẹ́ táwọn èèyàn mọ̀ wá wò pé bóyá àrínà dáadáa bóyá àbí àbí wọ́n rú wa lójú ni táwọn yóò rí nà dáadáa báyìí fi makanin mustawin ní ààyè ibi tó tẹ́ tó yẹ pé gbogbo ibi tó bá wà ó máa tí ń ṣẹlẹ̀ níwájú fajtama'al alam gbogbo ayé wọn kóra fàkọ́lá lahu musa alayhi salam anabi musa wa ń sọ fún wọn kíkì àtọ́lọ́lọ́ bá kọ́mọ bá wípé alayhi salatu salam wailakum la taftaru ala allahi kadhiba fa yushitakum bi adhabin wa qad khaba man so anabi musa alayhi salatu salam ó wá ń sọ fún wọn wípé ah ìgbé kọ́ máa jẹ́ tiyín o

so ti yé so anabi musa alayhi salatu wassalam ohun ohun kìlọ̀ fún wọn so lórí ìmá ṣe ìfìtẹ̀rọ̀ ìmá dáadáa parọ́ mọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala torí pé léyìí báyìí rè nǹkan tó burúkú pátápátá gbáà ni kí wọn máa mọ́ ọlọ́run subhanahu wa ta'ala ilé báyìí burú so kúfúrù tó sì ní agbára so sheikh mú <clears throat> wọ́n mú àyà yìí wá láti fi jẹ́rìí lórí wípé ànábì Musa alayhi salatu salam, ó bá wọn wọ̀nyí ó bá wọn ṣe fanfa ó kẹsẹ̀ bọ́ sòkòtò kan náà pẹ̀lú wọn so ànábì Musa ń sọ fáwọn òpìdán bẹ́ẹ̀ pé wọ́n sọ fáwọn òpìdán Firaun ó ń ṣe wáàsí fún wọn pé ẹ sọ́ra so ẹ má dáadáa parọ́ mọ́ Ọlọ́run Allah subhanahu wa ta'ala fayusihitakum bi adhabin kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kọ́ bá wá fi ìyà tó ní agbára kọ́ bá fi jẹyìn ìyà tí ó pa gbogbo yín run lápapọ̀ kọ́ bá fi jẹyìn so yé anabi musa sọ pé wa qad khaba man iftara anabi musa sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá dáadáa parọ́ mọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ti ṣòfò irú tó bá dáadáa so sheikh sọ pé aya yìí wà nínú suratu Taha aya 61 sheikh sọ pé kalimatun wahida sarat kumbula gbólóhùn ẹyọ kan péré lànàbí musa sọ aya yìí nìkan náà lànàbí musa ló fi bá wọn sọ̀rọ̀ sarat kumbula kìíní ilẹ̀ di bọ́ǹbù fún wọn débi wípé ìdààmú bá wọn wàhálà dé bá wọn látara pánàbí musa ju gbólóhùn òdodo lẹ̀ ẹyọ kan péré qala Allahu azza wa jalla ọlọ́wọ́ bá àlékẹ́lá wá sọ nípa àwọn òpìdáyìn nígbà tánàbí musa sọ ìtàn pé fatanaza'u amrahum bainahum ìyapa bá dé láàrin ara wọn lóńkàlùkù wọn bá ń wora wọn náà bá ń yapa lóńkàlùkù tọ́ ni irọ́ lẹ̀ ń pa irọ́ ni ta ní pa àbórí yìí fẹ́ burú ni àparọ́ náà kíníkà kí ni irọ́ lẹ̀ àwọn fúnra wọn náà ọlọ́run bá àdìkíra kọ́kọ́ da wàhálà sí wọn láàrin ìyapa sí wọn láàrin náà lórí ọ̀rọ̀ tá nàbí Musa sọ yìí sí àmọ́ pé lẹ́yìn lásán ìrànlọ́wọ́ kan ló fún ànábì Musa pé ànábì Musa ti kọ́kọ́ wín níwọ̀n báyẹn náà so ṣéèkì ayà sí ti tú lélẹ́yìí báyìí wà sheikh sọ pé alfa'u dallatun ala tartib wa ta'qib wa sababiyya a fa'u tó wà ń bi aya yìí pé fatanaza'u amrahum bainahum on tọ́ka sí wípé lẹ́yìn tánàbí musa sọ̀rọ̀ tán ni wọ́n tún sọ tiwọn ó sì ń tọ́ka sí pé sábàbí ọ̀rọ̀ tánàbí musa sọ yẹn òun ló fa ìyapa tí ń bẹ láàrin so a fi min waqti ma qala al-kalima هذه تنازع امرهم بينهم نيغبا تنبي سورو يين النبي موسى سورو يين وان بيري سي يابا لارين ara wọn واذا تنازع الناس فهو فشل sheikh ni táwọn yẹn bá ti bẹ̀rẹ̀ sí máa yapa tán ti bẹ̀rẹ̀ sí máa ṣe fanfa láàrin ara wọn wọn ti fail failure ti dé nìyẹn kama qala Allahu kama qala Allahu azza wa jalla ẹgẹ́ bí ọlọ́run allah subhanahu wa ta'ala yìí sọ pé wala tanaza'u fatafshalu ọlọ́run bá ní ẹ má yapa ẹ má ṣe fanfa láàrin ara yín kí ẹ má bàa fail so fatanazaru amrahum bainahum wa asarru annajwa aya tí mo kà tán lẹ́ẹ̀kan yẹn wà nínú suratul anfal 46 eléyìí tí mo kà ń sìn òun wà suratul toha 62 so sheikh fi mú àwọn ẹ̀rí wá lórí wípé ìyapa rí láàrin àwọn èèyàn gan kan má ṣọ̀kan so eléyìí báyìí defeat ló jẹ́ fún wọn so failure ló dẹ̀ jẹ́ fún wọn so sheikh sọ wípé والنتيجة أن هؤلاء السحرة الذين جاءوا ليضادوا موسى صاروا معه ألقوا sujjadan lillah wa a'lanu amanna bi rabbi haruna wa musa sheikh sọ pé result tó padà ṣẹlẹ̀ lórí bí anabi musa ṣe ríra ẹ̀ lóhùn nìkan láàrin àwọn ọ̀pọ̀lọpọ̀ aláburú yìí ni pé àwọn àwọn òpìdán tí wọ́n wá láti wá takò anabi musa wọ́n padà di ara anabi musa wọ́n padà dẹni tó tẹ̀lé anabi musa ni gbogbo wọn sì forí kanlẹ̀ fún ọlọ́run Allah subhanahu wa ta'ala wọ́n dẹ̀ kéde wípé amanna bi rabbi haruna wa musa a nígbàgbọ́ báyìí àti nígbàgbọ́ sí ọlọ́run bá harun àti musa ilé wa ní sọ́ọ̀sù tọ́ha 70 wa fir'aun amamahum sheikh sọ pé fir'aun sí wà wájú wọn so yé sheikh sọ pé kalimatul haq ó lápa min wahidin amama ummatin azimatin látọ̀dọ̀ ẹnìkan tó dó láàrin alúmà tó tóbi tóun nìkan dára rí za'imuha a'ta hakimin ẹni tó jẹ́ olórí àlùmọ̀ yìí òun ló fi ń tayọ àlàjù ló fi ń ya olùgbẹ́rìgbọ́n rí jùlọ nínú àwọn olórí nínú àwọn aláṣẹ faqul hatta law furida anna majlis al-barlaman laysa fihi illa adadun qalilun min ahli al-haqq sheikh sọ wípé nǹkan táwọn wa lẹ́yìn ọ̀rọ̀ yìí ni pé kódà tá bá sọ wípé ìjòkó barlamani yẹn ìjòkó parliament yẹn kò sí nínú ìjòkó yẹn ju àwọn nǹka díẹ̀ lọ nínú àwọn olódodo wasawab àwọn tán wà lórí ìlànà tí tó gún régé sẹ́yàn fàáyù ṣéèkì ní ó sàǹfààní lákin alihim an yasduqu allaha azza wa jalla so àmọ́ ó jọ́ràn ẹ̀lẹ́ wọn lórí kí wọ́n sòdodo pẹ̀lú ọlọ́run Allah subhanahu wa ta'ala kí wọ́n ní òdodo pẹ̀lú ọlọ́run Allah subhanahu wa ta'ala so yé amal qawl sheikh sọ pé ẹ̀ wárí gbólóhùn tó sọ pé inna al-barlaman la yajuzu wala musharakatu al-fasiqin gbólú àwọn tán sọ wípé kò tọ́ ká lọ sí parliament àti wípé wala musharakatu al-fasiqin ká máa kópa pẹ̀lú àwọn pòkí èèyàn kò tọ́ wala al-julusu ma'ahum àti pé ká máa jòkó ti àwọn pòkí èèyàn kò tọ́ hal nakul najlisu linuwafiqahum sheikh ní sin tán sọ ni pé ṣé a sọ pé ká jókòó ká lọ sọpọ́tì wọn ni sáà ní ká jókòó ká lọ dọ́gba pẹ̀lú wọn ni najlisu ma'ahum linubayyina lahum as-sawab sheikh sọ pé àwa jókòó tì wọ́n ká lè bá máa ṣàlàyé eléyìí tó correct tó yẹ kí wọ́n wà lórí ẹ̀ fún wọn ni ba'du ikhwan min ahli al-ilm qalu apá kan nínú àwọn apá kan àwọn ọmọ ìyá náà olùmọ̀ àwọn apá kan ọmọ ìyá náà àwọn olùmọ̀ wọ́n sọ wípé láti àjúzù musharaka kò tọ́ kí èèyàn kópa níbi nǹkan yìí bí a náà hádà rọ́jùl almustaqim yajlisu ila rọ́jùl munharif torí pé ọkùnrin tí ó dúró dédé tẹ́ẹ̀yàn yìí yóò lọ máa jókòó ti àwọn tí wọ́n ti tí wọ́n ti gún rí kúrò lórí ìlànà tó dúró dédé yìí àwọn tí wọ́n ti ya yàkúyà yóò wọ́n ní ṣé ọkùnrin tó dúró déédéé tí ọlọ́jòkó tí wọ́n yàn sójòkó láti pé kóun náà lè gorí fún òdodo ni àbí láti lọ láti lọ mú àwọn ẹni tí ó wọ́ láti lọ mú dúró déédéé láti lọ tún wọn àwọn tó wọ́ yẹn láti lọ tún wọn ṣe ṣé bí n tọ́ lọ ṣe nìyẹn náà ní kí mẹ́rin máa wájú ṣé sọ pé ó lọ síbẹ̀ láti lọ láti lọ tún ẹni tó wọ́ ṣe ni ẹni tó ti wọ́ ó lọ síbẹ̀ láti tún ṣe ni lọ síbẹ̀ láti lọ láti lọ gún fún òdodo tiẹ̀ so sheikh ń bọ̀rọ̀ lọ sheikh pé idha lam yanjah hadhihi al-marra najaha fi al-marrati ath-thaniya tó bá try rẹ̀ ní ìgbà yìí tí ò bá succeed tó bá tún try nígbà míì yóò lè succeed ẹjọ́ máa bá a lọ bẹ́ẹ̀ as-sa'il oníbèrè wá bèrè pé al-intikhabatul ẹ̀túntún kéékèèké tí èkín ṣe ti gbogbogbò ti gbogbo òlú lápapọ̀ ńkọ́ bí tàwọn state òǹkálukú wa bí tàwọn local government wa ńkọ́ aljawab ìdáhùn ni pé kulluhu wahid hmm? kulluhu wahid abada sheikh sọ pé gbogbo ẹ̀ pátá bákan náà ni láíláí gbogbo ẹ̀ bákan náà ni rashih man tarahu khayra wa tawakkal ala Allah lọ ń yẹni tí wọ́n bá rí pé olórí lára kò dẹ̀ lé ọlọ́run Allah subhanahu wa ta'ala so ìwọ ló ń yẹ ni tí o bá rí pé lóore kó o sì ṣe kíni kó o sì gbára lé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹ wo fatuwa yìí ẹ rí pé fatuwa yẹn ọbẹ̀ gidi gan ni <laughs> ti jẹ́ sí pé tí ìfẹ́nú bá ń bẹ ní ara àyàn tí ìfẹ́nú bá ti kọ́lé sí ara àyàn tó yọ pálọ̀ tó yọ yàrá tí ó sì kàn sí àsíbẹ̀ so tó tẹ́rọ̀gì tí ó farabalẹ̀ jòkó síbẹ̀ <laughs> wallahi èyí ó sọ̀nà gan pẹ̀lú fatuwa yìí yóò sọnù gan ìfẹ́ inú kan máa gbé èèyàn ni inú yóò mọ̀ wá dùn ẹ mọ̀ wá fòkè pé ẹ̀hẹ́n nǹkan tí ṣèfì ń sọ náà nìyẹn tó oyè báyìí sìn nǹkan tí èsì sì ń sọ tá bá fẹ́ wo fatuwa yìí gan ó yàtọ̀ sí nǹkan tẹ́yìn ń ṣe torí pé ṣéèkì gbé àwọn conditions kan kalẹ̀ nínú fatuwa yìí tọ́jẹ́ sí wípé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti lè fulfill condition yìí ò gbọ́dọ̀ lo fatuwa yìí o gbọ́dọ̀ lo fatuwa yìí láyé tó o bá ti lè lo fatuwa yìí láì fìfìl àwọn condition sheikh gbé kalẹ̀ sínú fatuwa yìí ìwọ àti sheikh lẹ́jọ́ pàdé rojọ́ wájú gbéra kìyàmà tó o bá fi lè sọ yí pé ṣé fatuwa sheikh ló lò lọ́jọ́ gbéra kìyàmà sheikh wọ́n jà ọ́ pé fatuwa tèmi kọ́ ló lò nítorí pé ká fatuwa mi ká gbọ́ kí ni mo sọ pé wà ń bẹ̀ kí ni wọ́n ń ṣe so sheikh ọ padà wí nìyẹn lọ́jọ́ gbéra kìyàmà tí ó ti yé báyìí sìn so ẹ jẹ́ kí n wá sọ àwọn conditions tó wà ńbẹ̀ kẹ́ lè bá a rí wípé <laughs> nǹkan tí sheikh ń sọ ó yàtọ̀ sí nǹkan tí àwọn eléyìí ń sọ ẹ wá wò ó ṣerú nǹkan tí sheikh ń sọ àwọn conditions yìí ṣé àwọn tẹ́yìn ń yàn lọ sí ilé ìgbìmọ̀ asòfin tẹ́ fẹ́ lọ yàn yẹn ṣé n táwọn fẹ́ lọ ṣe ń bẹ̀ nìyẹn awàlà ìwọ náà tó ń tan ààrẹ pọ̀ fẹ́ lọ síbẹ̀ sí tó o bá débẹ̀ ṣe ń tọ́ lọ ṣe bá níbi tí sheikh ń sọ yìí sọ fún wa ìgbà kó lè bá àmọ́ yìí pé ọ̀rọ̀ sheikh tẹ fẹ́ lò gan ẹgẹ́ bí mo ṣe sàlẹ̀ sheikh Albani pé mo fi kó wo àwọn ọ̀rọ̀ wọn àgàn kẹ́lì mọ́ pé nǹkan tó ń ra sheikh Albani gan ń sọ kó làwọn eléyìí ń sọ kátó tẹ sọ pé wọ́n tẹ padà bí wọ́n padà nǹkan tákọ́ ń sọ yẹn gan kákọ́ mú fatuwa tẹ̀ ń lò yẹn gan nǹkan sọ kọ́ lẹ́ ń sọ bẹ́ẹ̀ náà ni sheikh sanu fèmí náà bá ti ṣe náà nìyẹn pé káwọ́kọ́ wo fatuwa yìí gan náà ṣé nǹkan sheikh sanu fèmí ni ń sọ ṣé ń lẹ́yìn ṣe náà kájọ tó wá máa gbé yẹ̀wò pé wọ́n padà bí wọ́n padà ṣé nǹkan yẹn lẹ́kọ́kọ́ ń ṣe náà ó dájú pé nǹkan tí Sheikh Sọ́lé ìsẹ̀mí ní sọ́kọ́lẹ̀ ṣe ẹ jẹ́ ká gbé àwọn nǹkan yẹ̀yẹ̀ wò. naam Sheikh Sọ́lé ìsẹ̀mí ní sọ wípé ẹni tá yàn rí ẹ ó jọ ọ̀ràn yàn ká sì ràn lọ́wọ́ fẹ́ ni tá a bá rí wípé orí bá ń bẹ lára rẹ̀ òun ni ká yàn irú oore wo ni Sheikh sọ òun náà lẹ́nu tó yẹ pé oore ẹ̀sìn ń bẹ lára rẹ̀ nítorí pé nǹkan tí Sheikh sọ wípé ká torí ẹ̀yìn ẹni pé kó lè lọ tún wọn ṣe níbẹ̀ yẹn ẹni tí ó lọ tún wọn ṣe ọwọ́rọ̀ jẹ́ni tóun náà dáa ọwọ́rọ̀ jẹ́ni tí ìpìlẹ̀sìn rẹ̀ lálàáfíà àbí ẹ̀kọ́ ni àbẹ́ni tí ẹ̀sìn tiẹ̀ gan ò lójútùú ṣé òun ní ọlọ tún yàn ṣe ń bẹ́ ok àwọn tẹ́yìn yíyàn lónìí yìí àtàwọn tẹ́yìn yíyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ dákun sọ fún mi ta lẹ́ni tẹ́sìn rẹ̀ lójútùú nù wọn mọ̀ so ẹ sọ gbogbo yín náà ọmọ Nàìjíríà ni wá ọfẹ́ yánsì náà bá parí ìdìbò ń sìn tó ń kárí fún bá wọlé sìn ẹ̀rì tó ń ma lọ sáwọn churches tó ń lọ ma dúpẹ́ fún ọlọ́mọ tó ń lọ ma tó ń lọ ma dúpẹ́ fáwọn pastors àwọn churches wọn gbogbo yín lẹ́lẹ́ ma wo oríṣiríṣi àwọn aburú tí ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ wọn tí Christmas bá dé nísìn wọ́n kí àwọn Christian kú ọdún àbẹ́ẹ̀kọ́ ni wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe torí pé kìí ṣe pé wọ́n jẹ́ olórí fún àwa mùsùlùmí nìkan gbogbo ọmọ nàìjíríà náà jẹ́ olórí fún àti kèfèrí ni o àti mùsùlùmí ni o gbogbo wa yányán gbogbo ọ̀nà kèfèrí tí ń bẹ nàìjíríà yìí ni o àti kírísítẹ́nì ni o àti àwọn ọ̀ṣẹ́bọ tó kù náà ni o ọ̀ṣẹ́bọ làwọn kírísítẹ́nì náà ṣùgbọ́n àtàwọn ọ̀ṣẹ́bọ míì tó yàtọ̀ fún ìlànà wọn tí wọ́n tún yàtọ̀ fún kírísítẹ́nìtì gbogbo wọn yányán ni wọ́n jẹ́ olórí fún wọn fún ẹ̀yin náà kò ní ìdíkí ṣẹ̀ṣẹ̀ máa sọ oríṣiríṣi àwọn in tí wọ́n ń ṣe láburú tí ó hàn sẹ́yìn náà ni tí ò ní kéwu kéèyàn tó mọ̀ pé ah ilé báyìí aburú ilé báyìí tí àwọn presidents wọ́n ń ṣe tí àwọn governors wọ́n ń ṣe tí àwọn oríṣiríṣi àwọn olóṣèlú wa tí wọ́n ń ṣe now tí àwọn wọ̀nyí ilẹ̀ sí wọ́n lójútù torí pé sheikh sọ pé yajibu an nu'ina man nara anna fihi khayran li'annahu idha taqa'asa alul khayri man yahillu mahallahu wọ́n ṣèkì lọ́jọ́ wọ̀nyí lé wa lórí kásì ẹ̀nà lọ́wọ́ fẹ́ni tá a bá rí porí ń bẹ lára rẹ̀ nítorí pé tí àwọn tó jẹ́ ẹni rí bá mẹ́rin sẹ́yìn àwọn wo ni ó padà gbapò wọn alushar àwọn aláburú ni fi wọn ní ṣèkọ́ sọ pé annasu awi nasu salbiyuna alladhina laysa indahum la khairun wala sharrun àti báyìí kulli náìkì so yé àbáwọn èèyàn lásán lásán tó jẹ́ sí pé kò sóre lára wọn kò sábúrú lára wọn àwọn tó jẹ́ sí pé gbogbo ohun tí wọ́n bá ni wọ́n ń falabuda an nakhtaro man narahu salihan wọ́n ní sheikh ni sheikh sọ pé ọ̀ràn yẹn ni ká ran ẹni tá a bá rí wípé ó jẹ́ ẹni tó ju ẹni tó lé ẹni tó jẹ́ ẹni rí tànà ń pè lẹ́ni rí tànà ń pè lẹ́ni rí ó ti báyìí sìn òun náà lẹni tí ó ń rìn lórí alkitabu wa sunna torí pé tó bá sọ pé al-amalu kí náà ń pè bẹ́ẹ̀ man wafaqa alkitabu wa sunna ẹ́ من كان يرجو ومن كان يرجو لقاء الله فليعمل عملا صالحا ولا يشرك في عباده ربه احدا وجيبا نسي وغوا لا تي متوما ايا ان تان بين العمل الصالح تما سو الرجل الصالح تنون بي به تي اي بي اني تي اسين لو لا الرجل الصالح تي بي به امم اي ما جا ترى وا ما امي او ما نكان تان ترى وا فون شو شيخ اي ما نغبو شيخ اذا قال قائل اخترنا واحدا لكن اغلب al-majlis ala khilaf dhalik ìbá wa yẹn nìkan ni majority àwọn tí ń bẹ ní house yẹn àwọn àwọn ìdàkejì ẹni táwa yẹn níwọ̀n ẹni bú làwọn sheikh sọ pé naqulu la ba's kò sábúrú yẹlẹ hadha al-wahid idha ja'ala Allahu fihi baraka tí Ọlọ́run bá níkẹ́lẹ́ bá fi àlùbáríkà bá ní orí lára bá fi àlùbáríkà sí orí yẹn ó ní ìmọ̀ láti pèpè tọ́lọ̀bà àríkẹ́ bá fi àlùbáríkà sí ìmọ̀ yẹn so ìmọ̀ yẹn ìpèpè rẹ̀ tọ́lọ̀bà àríkẹ́ bá fi àlùbáríkà sí yóò lápa ní àòsì yẹn ẹ̀dàkùn sáwọn táwa yín àbí wọ́n ṣe rí nìyẹn mẹ́jà tanra wa náà àwọn ọ̀rọ̀ ṣe fi ń sọ yíyàtọ̀ fún nǹkan tẹ́yìn ń lò fún ẹja wo sáwọn tí ó débẹ̀ tí ọlọ́mọ foríbalẹ̀ fún mace sáwọn yẹn ni irú jẹni tó yẹ pé ẹ̀sìn rẹ̀ gan ló ń gan lọ́kọ́ bàjẹ́ ná nítorí pé ń wáyé ó lóun ń lọ fún interest sí yín ó ti ẹ dákun ẹni tẹ́ wá sọ yẹn àǹfààní wo ló wá ṣe fún mùsùlùmí láti gbà tó ti dé ẹ dákun ẹ kẹyọ kan náà àǹfààní tó ṣe ẹ dákun ẹyọ kan náà àǹfààní tó ṣe fún mùsùlùmí lẹ́yìn àǹfààní tó ṣe fápò ara rẹ̀ àpò ara rẹ̀ dé àǹfààní kan tó ṣe fún mùsùlùmí àǹfààní kan tó ṣe fún ojú islam jẹ́ mẹ́ tọ́lọ tẹjú islam mọ́lẹ̀ ń bẹ́ tọ́lọ tẹjú mùsùlùmí mọ́lẹ̀ ń bẹ́ tí mùsùlùmí kan bá dé bẹ́ẹ̀ nísìn tó bá lóhun ò ṣe bẹ́ẹ̀ wọ́n ní sọ wípé kíni kíni kí lọ fọ́ rẹ́ra ààrẹ ni tí súnà hàn lára jù wọ́n lọ fẹ́ pé irùngbọ̀n rẹ̀ rí tí irùngbọ̀n tó tí irùngbọ̀n kún ẹnu rẹ̀ tí ṣòkòtò rẹ̀ fò sókè ó débi ó ṣe kíni àbí káfí fọ́tò rẹ̀ hàn bọ́yọ̀ òwe mo so so ọlọ ṣé good ambassador lẹ́ni ẹlọ jẹ́ fún islam bẹ́ẹ̀ àtàwọn mùsùlùmí ni àbí ambassador tí ó dá so mo fi yókùlẹ̀ fún yín kí ẹ mọ yanjú ẹ̀ èmi ò ní pẹ́ lórí yẹn mo kàn èmi kàn gbìyànjú àti tàmọ́lẹ̀ síbẹ̀ lásán ni mo kàn sì gbìyànjú àti ṣíṣọ́ ń lásán ni so ẹ̀yin náà ẹ mọ ẹ mọ yanjú ẹ̀ lọ́bẹ̀ náà sheikh sọ pé idha ja'ala Allahu fihi barakah wa alqa kalimata al-haqqi fi hadha tó wá ju ọ̀rọ̀ òdodo sí májílísù yẹn kí náà ń pè ní kalimatul haq òun náà ni ọ̀rọ̀ kìtàbà àti súnnà àbí ẹ̀kọ́ ni bifami salafil umma òun náà ń pè ní kalimatul haq tó bá fi lè júlẹ̀ so yakunu laha ta'thirun wala budde sheikh sọ pé yóò ní ìlapa so kò sí iyèméjì ń bẹ yóò ní ìlapa nígbà sheikh wa mú àpèjúwe wá fún orí yẹn bẹ́ẹ̀ wọ́n wá mú àpèjúwe ṣé irú wọn ju ànábì Musa ìyìn sọ mọ́sí ìgbọ́n rẹ̀ rò pé àṣẹ wọn síwájú ànábì Ọlọ́run èyàn lè ju ànábì Musa níbi ìdúró sórí òdodo èyàn lè ju ànábì Musa níbi ìpètọ́ lálàáfíà níbi tí mo ti sọ pé sájà ànábì Musa nìyẹn ànábì Musa nígbà tí ó ṣe kíni tí ẹ̀rí tí sèkì mú wáyé tí wọn náà bá wù kì í ṣe pé ànábì Musa lọ síbẹ̀ láti lọ gbẹnu dání kéde pa nabi musa lọ síbẹ̀ láti lọ́ọ́ máa lo òfin tí àwọn tí wọ́n tí wọ́n rí jọ kójọ pọ̀ ńbẹ̀ fẹ́ lò anabi musa lọ ńbẹ̀ láti lọ́ọ́ lo òfin ṣẹ̀ríà àti ẹ̀ tọ́lọ̀ tọ́wọ́n bá fi ran àwọn tó ń wá láti lòfin tiwọn wọ́n dẹ̀ jọ sí fanfà láàrin ara wọn anabi musa kí lànàbì musa kò tí fún wọn gbà tó débẹ̀ wailakum la taftaru ala allahi kadhiba fayusihitakum bi sọ pé bàtà níbi Musa débẹ̀ ń sìn kọ́ mọ́ lu ọpọlọ ànẹ́bí Musa débẹ̀ ń sìn yìí kò mọ kò kàn jókòó síbẹ̀ lásán ànẹ́bí Musa kò dẹ̀ lọ síbẹ̀ kété pa ànẹ́bí Musa wà lọ ń jókòó pẹ̀lú wọn ní gbogbo gbà ànẹ́bí Musa ẹ dákun ẹ̀yin náà ẹ máa worú ẹ̀ rí ṣé ànẹ́bí Musa ń lọ síbẹ̀ ànẹ́bí wọn jọ wá ń jókòó lórí aburú ni àbámẹ́dẹ́bí Musa ó pàdé pẹ̀lú wọn lórí àdéhùn pé ẹja pàdé bíi káfòdodo hàn kó ń kálukú kó ẹ̀rí tó wà lọ́wọ́ rẹ̀ wá Musa ànẹ́bí Musa kó àwọn ẹ̀rí tiẹ̀ lọ àtàwọn àmì fìràwọn náà pé àwọn sáhárọ̀ kan wá kanta ànábì musa sẹ́rù tí ń ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ asòfin nìyẹn ẹ má jà tanra wa mo fi sọ yín pé ṣé fatuwa yìí ò ṣe é lò nípìnlẹ̀ gan kò ṣe é lò kájẹ̀ tó má sọ yín pé wọ́n rọ̀jẹ̀ wọ́n tàrọ̀jà àwọn àtàrọ̀jà kọ́kọ́ ka fatuwa yìí gan náà kí wọ́n náà wá sincere pẹ̀lú ara rẹ̀ tí fẹ́ náà bá máa dàwọ́ láàmú fatuwa yìí ò ṣe é lò fún yín ẹ̀yin náà wẹ̀ rí ṣèkì wa tó ti yé báyìí sìn sọ pé ẹja pàdé musa wá débẹ̀ ànábì musa wá mú ẹ̀rí wá ànábì musa bá wọn sọ̀rọ̀ òdodo nítorí pé lọ́rọ̀ òdodo nìyẹn ànábì musa bá wọn sọ ọlọ́run wá fàlùbáríkà sí ní sheikh sọ pé kalimatun wahida sarat kumbula kẹlìmọ̀ ẹ̀yọ kan oṣù di bọ́ǹbù sí wọn lọ́rùn fatanazaru amrahum bainahum títí wọn náà bá débẹ̀ bó ṣe lọ́mọ dálẹ̀ ní áùsì ni ẹ̀tọ́ bá débẹ̀ wà pé ọlọ́run bá sọ́nà Al-Qur'an ní tẹ́fẹ́ sí yìí takò fún ọlọ́run bá àbí tó bá débẹ̀ ọlọ́run mú fún wípé ẹja kanṣu zina torí pé qala Allahu ta'ala ọlọ́run bá sọ báyìí ọwọ́ akẹ́yà Qur'an ó kí hadith anabi fún wọn pé zina ò dáa sọ ẹja yọ kúrò ní òfin wáyé bó ṣe máa ṣe tọ́ débẹ̀ nìyẹn tẹ́tẹ́ sọ́ọ̀lọ́ máa raise motion pé kẹ́ tako tẹ́tẹ́ tẹ́ bá débẹ̀ kẹ́ fa kẹ́ ẹ má gba tẹ́tẹ́ mọ́ sọ́ọ̀lọ́ raise motion tẹ́ bá débẹ̀ pé kẹ́ má mutí mọ́ sọ́ọ̀lọ́ raise pé tẹ́ bá débẹ̀ kán máa wọlé àwọn ilé òòsà sọ́ọ̀lọ́ raise pé tẹ́ débẹ̀ kán lọ wó gbogbo àwọn záwíyà sọ́ọ̀lọ́ raise pé tẹ́ débẹ̀ kán lọ gbogbo àwọn ilé bídíà gbogbo àwọn mọ́lídùú ànẹ́bì kán mọ́ fún wọn lọ́lùdí rẹ̀ mọ́ gbogbo oríṣiríṣi àwọn kírísímàsì kán mọ́ ṣe mọ́ kán mọ́ sọ̀rọ̀ dé rẹ̀ mọ́ gbogbo new year rádaràda ni ẹ̀ gbọ́dọ̀ ṣe mọ́ ṣé wọn tọ́lọ́ mọ́ ṣe ń bẹ̀ nìyẹn má tanra rẹ ìwọ ọmọ ìyá mi má tanra rẹ má jẹ́ kí àwọn kan kó bá ẹ má jẹ́ kán ba ẹ̀sìn rẹ jẹ́ àánú àwọn èèyàn ń ṣe mí àánú àwọn èèyàn ń ṣe mí ẹ wo nǹkan ṣe sọ́ọ́lì fèmí ni mú wá ẹ wo nǹkan tẹ́yìn ń lò fún so yé báyìí sìn ẹ wo nǹkan tánàbí Musa ṣe ẹ wo nǹkan tẹ́yìn ń ṣe o ẹ wo irú ìjòkó tánàbí Musa jòkó pẹ̀lú àwọn yìí ẹ wo irú ìjòkó tẹ́yìn ń jòkó pẹ̀lú wọn o tẹ́yìn ń lò lẹ́rí o kẹlìmọ̀ pé ṣéèkì tí ṣéèkì ń sọ yé wọn o tí ó ti yé anábì musa sọ kẹlìmọ̀tò haq ọ̀rọ̀ dúró la anábì musa sọ pẹ̀lú wọn olùfẹ́ jẹ́ pé fatana zari amrahum bainahum tó bá yẹ pé tí wọn náà lọ máa sọ ní áùsì nìyẹn o lè lo fatuwa yìí kàtẹ̀ tó sọ pé kàtẹ̀ tó má sọ pé wọ́n padà bí wọ́n padà tó bá yẹ pé tí wọn náà lọ máa ṣe nìyẹn ẹ má tara yín sí tí wọ́n lọ ń ṣe nìyẹn ẹ́ so sheikh wa mọ́rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ wa so ti yé pé àwọn tán wá takò ànábì musa padà di ọmọlẹ́yìn ànábì musa torí pé musa ti ni ó dúró bó ṣe kó dúró ó sì ṣe dáwà ń bẹ̀ ṣé wọn náà fẹ́ lọ́mọ ṣe dáwà ń bẹ̀ ni dákun sọ fún mi aburú wo ló wà ń bẹ̀ tó lè rí takò tó yí báyìí nísìn tó tó bá ti débẹ̀ kàn rézì ẹ̀ wípé tó bá a ṣe wà nílẹ̀ ìgbìmọ̀ asòfin yìí àwọn obìnrin lájọ jòkó yìí kì látòrè èmi rèsì motion wípé tó bá tó ti dìjòkó mi àwọn obìnrin yóò gbọdọ̀ bá a jòkó mọ́ ká wá yàrá kan tó separate fún wọn lọ́tọ̀ káwọn náà ti máa jòkó kọ́ mọ́ sí kì látò wọn kó lè rí bóyá wọn ní fọ́ igi méjì yẹn mọ́ oní orí pé o ti ní ìdíkọ́ lọ sí psychiatric kan lọ yí ọpọlọ rẹ wò pé ọ̀dà pé nǹkan ń ṣe ọ́ àbíkọ́ ló débẹ̀ tán kan wá ní tò àwọn olórin tiẹ̀ ti wá pọ̀ nàìjíríà báyìí torí ọlọ́run ọba àwa nàìjíríà ti wá di pé <laughs> orin orin ẹ̀mí múfù òfin pé ká kátàkó orin o kórin mọ́ wáyé mọ́ kí ló dé torí àwọn ẹ̀rí báyìí ẹ̀rí báyìí wọn ló pé ọjà wèrè ni <laughs> ẹ̀rí kí ló ń bá a sọ náà ṣé ìgbà tí wọ́n dìbò fún àwọn ará àdúgbò yín àwọn aráàlú ní àwọn constituency rẹ̀ ṣé wọ́n ní kó wá represent rẹ̀ sí bí báyìí ni tó fi débi tó ń sọ fún wa pé ṣé wọ́n mọ iye tá à ń rí tá Nàìjíríà ń pa lórí ọ̀rọ̀ àwọn olórin tó ń sọ yẹn sọ ọmọ iye tá à ń pa àbí kọ́ wá sọ pé tó ẹ̀dá kùtù rẹ̀ ọlọ́run bá ṣe gbogbo àwọn tẹ́tẹ́ yìí ẹ̀kan wa ń ba iye àwọn èèyàn jẹ́ ọkàn sí kíndìn ọlọ́run bọ̀ fẹ́ tẹ́tẹ́ ọlọ́run bá sọ báyìí nínú Al-Qur'an Suratul Maida ọlọ́run bá sọ báyìí nínú hadith Ànábì sọ báyìí nínú hadith báyìí tẹ́tẹ́ ẹja parẹ́ ẹ̀jẹ̀ nǹkan tẹ́mi múvù ni ẹ ọtí zìnà nǹkan kan sówó lè ṣe bẹ́ẹ̀ ẹ Ọ̀ṣun Òṣogbo jẹjẹ ẹrí gbogbo àwọn kìnìún iná eré burúkú náà ní ń fún lù ẹ ẹdí já lọ lẹ́wù ẹ ká gbólé òòsà yẹn ká fi bẹ̀ ká máa fi pẹja káwọn èèyàn bá ti jẹ́ sí pé á ti ẹ̀ dààmú ẹ ní ká kúkú dáàmú ẹ̀ gan káwọn èèyàn máa ká fi fami sínú ìlú gbogbo iye máa jẹ́ òṣì yẹn ká tó lè ṣe bẹ́ẹ̀ tó lè ṣe bẹ́ẹ̀ àbí yóò ké Ìbàdàn àbí irú bàbá Gúrú Màrájì tó kàn lọ dúró sí ẹnu bodè ìlú yẹn ẹ ṣe já ti bàbá yẹn mọ́lé gan <laughs> ká sì wo gbogbo Gúrú Màrájì òṣì kó ń bẹ̀ wo àdálógún máa ń dáwọ́ ń bẹ̀ náà ẹ ṣe já gbogbo òkè Ìbàdàn gbogbo òkè Olúmọ gbogbo òkè nìkan àti tètè ń ṣẹlẹ̀ ń bẹ̀ yíbo náà ṣé gbogbo ń tẹ̀lọ́ máa ṣe ń bẹ̀ náà nìyẹn méjì kan tàn ẹ́ nǹkan sheikh ń sọpọ̀ gbọ́dọ̀ lọ́ máa ṣe nìyẹn tó yẹ nǹkan tó kọ́ lè máa ń conditions tó wà ń bẹ̀ ò lè fulfill ẹ̀ láyé ń ṣe kọ́lẹ̀ ńlọ ń ṣe àwọn táàsì ni ẹ lọ máa ṣe ní táníkẹ́ máa lọ náà níta fẹ́kẹ́ wọ́n kàn fẹ́ kẹ́ lọ máa àwa mùsùlùmí kí yà máa jẹ wa lásán ní kése pé nítorí ẹ̀sìn wọ́n mọ̀ pé àwọn gáàmà pẹ́ lè rí kankan ṣe bí ẹ̀sìn àmọ́ nítorí àlámọ̀rí ayé tiwọn nítorí àlámọ̀rí ayé tiwọn wọn fẹ́ nira wọn fẹ́ nira nínú ẹ̀sìn irú nǹkan tó jẹ́ àwọn ànábì àtàwọn tó dúró déédéé rìn lórí ìlànà tí wọ́n rìn báyìí ṣẹ̀sìn wa wọn fẹ́ máa ṣẹ̀sìn tí wọ́n máa fẹ́ òtí ìbá ń ṣe lẹ́fí ń fẹ́ tí ẹ̀yin mùsùlùmí kan yípe tó ẹ̀yin tí àìmọ́sẹ́pọ̀ orógun tí lókùnmù nítorí gbóngbóná ọyẹ máa lọ bẹ̀ ẹ máa wá lọ serve interest àwa mùsùlùmí òtí ìbá ń sìn so nǹkan fẹ́ nìyẹn so ọmọ wa kí ó sànú wa so oníṣẹ́ kìí sọ pé kódà لو فرض أن مجلس البرلمان ليس فيه ليس فيه إلا عدد قليل من آل الحق والصواب من آل الحق kódà tá a bá sọ yìí pé ilé ìjókòó badlamani yìí kò sí nínú ẹ̀ ju àwọn òǹkà díẹ̀ nínú àwọn ẹni àwọn tí wọ́n jẹ́ alul haq àwọn tó jẹ́ olódodo tí wọ́n dẹ̀ wà asọ́wàb wà sọ́wàb tí wọ́n dẹ̀ wà lórí ìlànà tó dúró déédéé tó bá yẹ kó bá wọn bẹ́sẹ̀ àǹfààní wo ni wọ́n ṣe ṣe bí pé wọ́n lọ máa takò aburú tó gbogbo aburú yẹn wọ́n gbọ́dọ̀ máa takò ṣùgbọ́n ṣé tí ẹ bá ìjọ tí jòkó bá ti lè bẹ̀rẹ̀ báyìí mọ́sàn tẹ́yìn ọmọ rẹ̀ zìyẹn so ní tí wọ́n bá ti wá lè rí ìṣẹ̀ gbogbo ẹ̀yìn yòókù ẹ̀ sọ̀pọ̀tì ẹ̀ pé ó lẹ́rìí ó lẹ́rìí ó lẹ́rìí so ṣé tẹ bá ti wá débẹ̀ tẹ bá ti wá lè sọ bẹ́ẹ̀ ṣe àwọn tó wà ń bẹ̀ àwọn àtàwọn christian àtàwọn gbogbo àwọn náà wà yẹnu pé òótọ́ ni kankan ẹ wọn ní sọ fún yín pé ẹ fẹ́ islamize nàìjíríà wọn ní sọ fún yín pé ẹ fẹ́ ṣe sẹ̀ríà ẹ wọn ní gba yín dànù lọ́wọ́ kan kíákíá ẹ ẹ ní tí ìrèzì mọ́sàn méjì tí ilé ìgbìmọ̀ asòfin fi dàrú tó fi padà yọ yín wọn ó padà yọ yín ni pé àwọn ilé ìfẹ́ islamize nàìjíríà ni ṣé ẹ ti ẹ̀ mọ̀ bí tá a wà ṣá ṣé ti ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń sọ ṣá because èmi ò rò pé ẹ gbàgbọ́ yìí nǹkan tẹ́ ń sọ o àní Jaiz Bank lásán táwa mùsùlùmí ọmọ lò lásán ó di wàhálà padà islamize nàìjíríà ẹ kí ká máa sọ pé ká máa sọ pé wọ́n wá lọ sílé ìgbìmọ̀ asòfin wọn. ẹ mọ̀ wípé kódà nínú penal code nàìjíríà gan rèé àwọn òfin kan sì ń bẹ táwọn kírísítẹ́nì suspect pé pé àwọn ẹ́límẹ́ǹtì ṣẹ̀ríà wà nínú òfin àwọn sì fẹ́ gbà jáde wọ́n fẹ́ gbà jáde pé àwọn òfin yìí ẹ́límẹ́ǹtì ṣẹ̀ríà ni lẹ́lẹ̀ fọ́wà wálẹ̀ wà ní òun fẹ́ sọ pé ẹ dákun ẹ má jà mutí mọ́ ẹ dákun àwọn churches tó wà ní Nàìjíríà yìí àwọn churches ti pọ̀ náà nítorí Ọlọ́run bá irú fàṣàlì wo rẹ̀ wọ́n á ń pè nǹkan mí lẹ́yìn Ọlọ́run bá ń pa nẹ́bí ẹ̀yìn sá ẹ bọ́ rèé sọ fún àwọn tó ọkọ̀ wá bí tí méjì yẹn sọ fún bá ṣe máa ń fọ́ mọ́ra wọn lórí yẹn ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ẹ̀yà wèrè ni àbí kí ló ń ṣe yìí ẹ rò pé kí ni tí wọ́n bá ní ní ìyáwèrè ọlọ́run bá ní tó bá wá mèsì fún ẹ <laughs> àfà hospital ló ti lajú tọ́lọ̀ bá tiẹ̀ ní kọ́ lajú sáyé sóyè so sheikh sọ yìí pé ṣé ẹni tá a ní kọ́ lọ yẹn wọ́n ní lè anna hadha rajul almustaqim tọrọkùnrin tó dúró dédé ẹ̀rí almustaqim náà pé ẹni tó dúró dédé tá a náà ń kele ẹni tó dúró dédé ẹ máa ń tàwọn èèyàn náà àwọn conditions tó wà ń bí ọ̀rọ̀ yìí ti lágbára ju kẹ́ ẹ máa lò lọ in the first place gan kò kọ́kọ́ support yín náà kájọ pé wọ́n tàrọ́jà àwọn tàrọ́jà ẹ ká kínní fáwọn èèyàn ẹ tú gbogbo àwọn àwọn gbólóhùn tó ṣe kókó tó ṣe kókó ẹ tú ẹ̀kan mọ́tàn kábígbà pé àròjù mùsítẹ̀kìmù náà lọkùnrin tí tí ọkùnrin kan lásán lásán tí ò kówó jẹ tí ò náà ń pè ní àròjù mùsítẹ̀kìmù ìsìkọ́mọ̀ nìyẹn náà alhamdulilayi pé kò kówó jẹ ṣùgbọ́n nǹkan náà ń pè ní torí pé kèfèrí náà lè má kówó jẹ mo ti sọ fún yín náà pé kódà tí ẹ bá dé àwọn ìlú kèfèrí tí ẹ bá dé China tó bá kówó jẹ tó bá gbá ẹ mú tó sì establish kókó jẹ wọ́n pa ọ́ dànù ni àwọn ìjọba àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí àwọn ìlú kẹfìrí èkówó jẹ ṣé a sọ wípé ó wà mustaqim àbí kílẹ̀ ń tú kéwú fáwọn èèyàn sí jẹ́ ẹ̀ sí tú gbogbo orú àwọn gbólóhùn tó ṣe kókó tó ṣe kókó yìí ilé ẹ̀nà hadha rajul المستقيم يجلس الى الرجل المنحرف من تعمل كما سوبي شيخ سو بي نكان تعمل سو ني هل هذا الرجل المستقيم جلس لينحرف so lọ síbẹ̀ láti lọ láti lọ máa gún rí kún bí ẹ̀sìn ṣe bí òun lọ síbẹ̀ láti lọ táwọn èèyàn ṣe ni pé eléyìí tẹ̀sán yóò dáa sórí ẹ̀yìn akọ́lọ́wọ́kọ́mọ̀lọ́ ẹ̀yìn bàbá wa senate president fẹ́rọ̀ tẹ́ sọ̀hún ọ̀tako ọ̀rọ̀ ọlọ́run bá ẹ má tún sọrú ẹ̀ má kò dáa ó ti báyìí sìn ọlọ́run bá sọ báyìí láyé báyìí láyé báyìí tó tako nǹkan tẹ́ sọ ẹ̀sọ́ ń tako Kùránì nìyẹn sẹ́rí ànábì sọ báyìí ànábì sọ báyìí sẹ́rí òfin tẹ́ sí yẹn tẹ́ jẹgilé yẹn ẹ má jẹgilé rẹ̀ máa torí <laughs> ìbínú ọlọ́run lẹ ó fẹ́ lọ tún àwọn tí wọ́n ti wọ́ àwọn tó rí tí nǹkan ti dàrú fún ó fẹ́ lọ tún wọn ṣe ni náàmì fíìmù mọ àwùwájì ó fẹ́ lọ tún wọn ṣe ni tó sọ pé tọ́ba wa lọ tí ò bá sọ sí yóò tún lọ yóò tún ṣe ń táwọn yẹn ń ṣe nìyẹn so yé so kọ́ náà bá kó dáhùn kó sànù wa so ibi ni màá dúró sí ná mo kọ́kọ́ kà fatu àwọn so kí á lè bá a mọ̀ yí pé ọlọ́run ọba ò ní jẹ́ káwọn èèyàn sọnù nǹkan táwọn àfáà ń sọ kọ́ làwọn eléyìí ń gbé jáde ṣẹ́rí àwọn nǹkan ìtẹ́mi bá rí lára èéfí lára tèmi èéfí lélẹ̀ nínú èéfí lè dákẹ́ náà fi rò mí pé làwọn gbogbo àwọn tí ń dákẹ́ òun àtàwọn tó fẹ́ kí ń dákẹ́ yẹn fi rò pé wàhálà mi pọ̀ wàhálà mi gbọ́dọ̀ pọ̀ lórí àdúmọ̀ yìí tẹ́ ẹ̀ bá ní láìkì mi lẹ̀ ní láìkì mi kò ní wàhálà mi ò ṣe ní pọ̀ yín ìrú eléyìí àwọn èèyàn kan máa tú ní rí múnkàrù tí ń rí pé àwọn eléyìí bí bá ṣe ń túkéwù yìí ò dá sí ní wà fi àwọn èèyàn kan sì bẹ tó yẹ sí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní kí wọ́n mọ kán ní fíkọ̀ síyàn kán ní fọkànbalẹ̀ síyàn pé alhamdulillah pé tí nǹkan ò bá ti dá àwọn ò gbọ́ pé èyí ó sọ̀rọ̀ so kí n dákẹ́ kí n àwọn tó ní fíkọ̀ síyàn lẹ̀ kí eh, wallahi máa rojọ́ lọ́jọ́ gbéra kìyàmà kí ni àwọn èèyàn ń sọ yìí gan so ọlọ́run bó sànù ọlọ́run jẹ́ kí mi lè dákẹ́ irú ẹ̀ láyé so àwọn kan ní ẹ èèmù lágídí mo ní à ah, tó bá jẹ́ pé ìhùn ní definition agídí ah, ọlọ́run dákun máa jẹ́ máa lágídí lọ <laughs> tó bá jẹ́ yẹn pé wọ́n ní mo lágídí èmi ti lágídí mo ní à ah, ẹ́ẹ̀ à alhamdulilayi tó bá jẹ́ pé yẹn ní definition tán pè lágídí ọlọ́run dákun agídí hùn jọ máa pọ̀ sí. irú ọ̀rọ̀ àṣewò lélẹ́yìí so nítorí pé mi ti gba títí yín sìn ni mo lágídí so ẹ̀yin tẹ́yìn náà gba tèmi sìn ẹ̀yin ọ̀ lágídí àbí tá ló sọ fún yín pé títí yín mo rọ ẹ̀tún sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tẹ́tún sọ gan rèé ìsọkúsọ tó ní ẹ̀tún yí ọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹ̀tún lọ síbi tí wọ́n lọ sí ẹ̀tún wa ní wọn àtàrọ́jà eléyìí gan kan alákọ̀ọ́kọ́ náà sọ́kọ́ sọ bẹ́ẹ̀ náà sẹ́ńtà ń sọ lẹ́yìn lọ sí náà káàtó máa sọ fún àtàrọ́jà àwọn àtàrọ́jà bí mo ṣe yanjú sí kàlẹ́ńbá náà nìyẹn ẹ̀wà ni mo ẹ̀yìn ọ̀la gidi àgìdì lẹ́yìn ní ọlọ́run bó sànú wa jàre so yé báyìí nísinsìnyí àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tẹ́kọ́ máa ń tàyàn lára ní síyẹn bá gbọ́ pé ah, àwọn àwọn ṣe wá ń ṣe báyìí ẹ́ famali hadha alqawm la yakaduna yafqahuna haditha èṣe táwọn èèyàn fẹ́ máa gbọ́ ọ̀yẹ́ báyìí so àsọ̀bíyà hizbiya ó ti fẹ́ fọ́ àwọn èèyàn lórí wọ́n yẹ pa gbé ẹnìkan kalẹ̀ gẹ́gẹ́ bí Sheikh Salih Al-Uthaymin ti sọ pé táwọn ní hizbiya ni kẹ́ ẹ gbé ẹnìkan kalẹ̀ báyìí ali ẹni yẹn tá a gbé kalẹ̀ yẹn pẹ̀lú ẹ̀ láàmú fi báwọn èèyàn sọ̀rẹ́ òun láti máa báwọn èèyàn sọ̀tà gbogbo ẹnikẹ́ni tó bá ti wà in good time pẹ̀lú ẹni yẹn ọ̀rẹ́ wa ni tí ò bá ti máa gbọ́ ẹni yẹn lẹ́nu tó sì ń ọ̀rẹ́ wa ni amẹ́ni tí bá ti ń takò tí ń ṣe kíníkan òun lọ̀tá wa wallahi hezbiya ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn ìdáǹpẹ̀ ní hezbiya nìyẹn tábà ń takẹlẹ́gbẹ́ tá ń takẹlẹ́gbẹ́ in tí wọ́n fẹ́ ká takẹlẹ́gbẹ́ nìyẹn in tẹ́yìn majority wọ́n fẹ́ majority tí ó sì vote ti rò pé authority ló ti sọ̀rọ̀ ẹnìkan kan gbọ́dọ̀ sọ́lé má so tó bá ti wá lè sọ́lé báyìí àádọ́ta rẹ̀ ni nǹkan tó sì lè máa jẹ́ sí pé ó sì lè jẹ́ sí pé ẹni ni ó máa correct ẹni ẹ̀ gbọ́rọ̀ àṣẹ ó sì jẹ́ pé ní iná máa correct ẹni ó sì lè jẹ́ ok kí lẹ́rìí tí tí ó fi jẹ́ pé ní yóò gbọ́dọ̀ correct ẹni ó sì lè má jẹ́ òun yóò correct ta ni ó correct ẹ̀ nàdàkùn fún mi ní dọ́bìtì ẹni tó gbọ́dọ̀ correct ẹ̀ àti dẹ̀lí tó fi jẹ́ sí pé ẹni tó bá correct ẹni yìí ó gbọ́dọ̀ jẹ́rù nǹkan báyìí níbo nìyẹn wà nù kìtàbà àti súnà tó nǹkan yẹn àwọn èèyàn kan mọ ewu nǹkan tí wọ́n ń sọ ìyẹn ò díyàn lọ́wọ́ láti sọ nǹkan tó yẹ kéèyàn sọ náà ó ti yé bá ní sí zoom ìyẹn òdẹ̀ wáyọ̀ náà nìkan kan ju ọlọ́run Allah subhanahu wa ta'ala lọ ó ti yé bá ní sí so idha arafta nafsaka fala yadurruka fala yadurruka ma qila fik téèyàn bá ti mara rẹ̀ gbogbo náà sọ nípa rẹ̀ kò wúlẹ̀ kó nira bá fi sùkọ́lọ̀ Allah subhanahu wa ta'ala kó dáhùn kó wà pẹ̀lú nǹkan kan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 سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته